ẹ̀lú ló láró òun ẹ̀tù ló nìbọn kété ló lomi ìtàn Yorùbá tó kún kẹ́kẹ́ fún ìwádìí ìjìnlẹ̀ Ààrẹ Láàjì Àbáàsì lónìí yẹn káforí jágbó káforí jẹgàn ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé káforí jágbó káforí jẹgàn ló sọ ẹ́ àgbà kárí ayé ìgbà tó tó bá ò ló ń jẹ baálẹ̀ agbọ́n mi kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń jẹ baálẹ̀ odò olùkọ́ àgbà ààrẹ òbítan ilẹ̀ ìbàdàn ní tilé tó kọ òkú iṣẹ́ ààrẹ òbítan àkọ́kọ́ nílẹ̀ yorùbá máa jíṣẹ́ rẹ̀ lọ kíní kan ò ní ṣe ẹ́ ààrẹ Lájí Abbas ó tún kú oríire àmì ẹ̀yẹ àgbáyé oníràwọ̀ márùn-ún tí a tún fi fún ẹ. òǹpìtàn àbáyé ọlọ́run ló rán ẹ olùkọ́ máa jíṣẹ́ rẹ lọ. bàbá ṣe ni lóore ọpẹ́ làánú àwọn èjìká tí ò jáṣọ ó jábọ́. The notable and top distinguished historian of the twenty-first century, the International Chartered World Learned Society headquarters tó ń bẹ nílùú Amẹ́ríkà ogun yín la dé òǹpìtàn àgbáyé gbogbo ọmọ Yorùbá ó kú oríire oyè ìlú oyè àgbáyé lóyè tó jẹ ìtànjà fìtànṣó so kú oríire gbogbo ayé ló ti gbà pé ìtàn ń ojú rí lọ bàbá ojú tó lé ìtàn dọ̀la ó yá wa tún fi yé wa ìtàn yàtọ̀ sí àlọ́ o àwòye ìtàn yàtọ̀ sáròsọ òdodo ọ̀rọ̀ ni àràǹdà ẹ̀kọ́ tí ò bá jọ ní lójú ẹ̀kọ́ máa olóngìn ní kódà ti ẹ̀ka rí ẹni tọ́lọ́run rán ó yàtọ̀ sáwòṣe bàbá ojú tó lé o lóògùn ọ̀fẹ́ olùkọ́ àgbà Lájí Abbas ààrẹ òkè tán kárí ayé ikú kì í pẹ́ ta lójú ìran kíní kan ò ní ṣe é. tóó mo tún kí wa o mo kí wa bí mo ṣe ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi tẹ̀sí ti lè máa wò mí kedere ẹ mà tún kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà lórí ètò yín ètò wa ìtàn Yorùbá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 ẹni tó ṣe pé yẹn tá a ti ń bára wa bọ̀ tipẹ́ látọjọ́ tó ti pẹ́ o tẹ́ ẹ sì ń ṣe àtìlẹ́yìn tó nípa tó gbọngbọ́n fún ìtàn Yorùbá gbégbé bò ní ìtàn wa àti àṣà wa bò ní ò ní parẹ́ ojú yín náà la ṣe bẹ̀rẹ̀ ní pẹ̀lú ìtàn Yorùbá ojú yín náà la bá débi pé adé olùkọ́ àgbà ojú yín náà la bá débi pé àtúwádìí olóyè ààrẹ òkúta ilẹ̀ Ìbàdàn ẹ̀yin náà ni ẹ ṣe àtìlẹ́yìn torí pé tí ò bá sígi lẹ́yìn ọgbà wíwó ní ewó mo mà lóore o. Eh, a lè fi àkókò ṣòfò púpọ̀ a lè fi àkókò ṣòfò púpọ̀ tó tẹ́ a bá wo ìtàn tí a bẹ̀rẹ̀ rẹ̀ ní àná mo agẹ́fà yìí pé a gbé sí alẹ́ báwa náà ṣe ń darapọ̀ mọ́ mi ẹ máa bá wa pín ètò yìí káàkiri tìbútùrù àgbáyé. ó yẹ ẹ jẹ́ ká dìjọ rè ìbàdàn nílé ẹ̀fọ́ olúyọ̀lé ẹ jẹ́ ká lọ mọ̀lú àwọn akọni ìbàdàn má jà mọ́ ẹni ọba bá jà ó bí ìyá ọ̀sẹ̀. ìbàdàn má jà mọ́ bí ọjọ́ tí tó jẹ́ aráàlú tó kíní yóò máa dà wá láàmú yóò máa dà wá láàmú iná yẹn ń lò bá ara ni ó bá wa tan jẹnẹrétọ̀ yìí a kù débi tí a fẹ́ dé pẹ̀lú ògbọ́n náà. Hmm. Eh, mo kí wa o mo kí ọmọdé wa o mo kí àgbà wa eh, mo sì kí ọkùnrin wa mo kí obìnrin wa tí a bá gbàgbé ní àná iná ni a pàjùbà ìtàn kan eléyìí tá a sọ pé a bẹ̀rẹ̀ rẹ̀ tí mo pè ní ìtàn. Ah, bá sọ̀rọ̀ ìrànlọ́lá ilé kò lè kò lè lọ bẹ́ẹ̀ kò lè lọ lọ bẹ́ẹ̀ ẹ gbà mí bí bá ṣe rí bẹ́ẹ̀ ní alẹ́ yìí náà ẹ lò gidi gan. apàjùbà ìtàn ní àná aláàfẹ́ sọ ìtàn bá sọ̀rọ̀ ògúnmọ́lá léyìí tó ṣe wípé ìtàn ńlá ni tàbá sọ̀rọ̀ nípa àwọn akọni nílẹ̀ yorùbá pàápàá o àwọn akọni tó ṣe wípé wọ́n rí sáà lò ọlọ́run sì fún wọn ní ìgbàlò ọ̀kan lára wọn ni akọni tí a pè ní ògúnmọ́lá a tún máa ń pe ògúnmọ́lá àwọn àgbààgbà nílẹ̀ ìbàdàn wọ́n a máa ní ògúnmọ́lá olódògbò kẹ̀rí lójú ogun ọwọ́ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bíi ìyá alágbára ni ògúnmọ́lá alágbára ni ògúnmọ́lá ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìlọ́rọ̀ mọ́ àwọn òyìnbó tó jẹ́ àwọn òyìnbó gẹ̀ẹ́sì ni o jámánì ni o amẹ́ríkà ni o wọ́n kọ ìtàn púpọ̀ nípa ògúnmọ́lá eléyìí tí wọ́n lè pè ní ìtàbí rìpọ́ọ̀tù ẹni tí wọ́n rí tí wọ́n kó jọ lórí ògúnmọ́lá ní àsìkò tó ṣe pé wọ́n wá sí ilẹ̀ yorùbá Ògúnmọ́lá jẹ́ alágbára èèyàn ó sì jẹ́ akíkanjú ènìyàn pẹ̀lú. ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe máa ti ààrẹ òpìtàn olóyè Laji Abbas èmi àkọ́kọ́ gbé wa lọ pé kí tiẹ̀ ní ṣẹlẹ̀ gan o ṣáájú ká tó bí Ògúnmọ́lá èyí sì mú wa rìnrìn àjò yìí pé nígbà tá a bí Ògúnmọ́lá tán gan kí ni ń ṣẹlẹ̀ bóòlù gúnmọ́lá ṣe ta àtàrẹ tó fi di Basọ̀rún lẹ̀ Yorùbá. ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sí ibi oyè Basọ̀rún ká kọ́kọ́ lọ sí Ọ̀yọ́ tá wo ibi tá à ń pè ní ilẹ̀ Yorùbá lónìí wọ́n ti ń fi ọkọ̀ yìí pè gbogbo àwa ẹ̀yà tá a wà ní south west ní orílẹ̀-èdè nàìjíríà àwọn ẹ̀yà wa wọ́n sì wọ togo wọ́n wọ ghana láwọn tá à ń pè ní tá à ń pè ní yorùbá wọ́n dé benin republic wọ́n dé burkina faso ṣùgbọ́n nínú ti àlàyé ọ̀rọ̀ bí mo ṣe sọ fún wa lọ́pọ̀lọpọ̀ ọgbà yorùbá yorùbá yorùbá àwọn ẹ̀yà tó bá ṣe wípé láti ọ̀yọ́ aláàfin tó jẹ́ ọmọ ọ̀rànmíyàn ni wọ́n ti ṣẹ̀ àwọn là ń pè ní yorùbá níjọ́un ìjẹ̀ṣà ń jẹ́ ìjẹ̀ṣà ẹ̀gbá ń jẹ́ ẹ̀gbá àwórì ń jẹ́ àwórì bẹ́ẹ̀ ni ìgbóònà ń jẹ́ ìgbóònà bẹ́ẹ̀ ni àwọn èkìtì a kàn lè sọ pé àwọn èkìtì àkójọpọ̀ ibi tí àwọn orílẹ̀ wà ni là ń pè ní èkìtì ó ń kálukú lọ́mọ orúkọ ẹ̀yà wọn irú àwọn ọmọọba wọ́n wà àwọn ọ̀wọ́ wà àwọn àkókó wà báwọn ẹ̀yà ṣe lọ rẹpẹtẹ báànú torí nínú àwọn pẹ̀lúpẹ̀lú èkìtì ọba adéjì àwọn àkúrẹ́ pẹ̀lúpẹ̀lú èkìtì ni wọ́n lára àwọn confederation àkójọpọ̀ là ń pè ní èkìtì iná ni déjì àkúrẹ́ wà lára àwọn aládé mẹ́rìndínlógún tí wọ́n jọ jẹ́ pẹ̀lúpẹ̀lú èkìtì kò sí ọlọ́wọ̀ ńbẹ̀ ọ̀wọ́ dá dúró ọ̀wọ́ dá dúró ọ̀wọ́ dá dúró tó lára àwọn ìtàn ọ̀wọ̀ òun tó kẹnu ní bàtà àbá wọnú tiẹ̀ náà ó kẹnu dáadáa ó kẹnu. bẹ́ẹ̀ làwọn ẹ̀yà ìjẹ̀ṣà wà Ifẹ̀ gangan fúnra rẹ̀ ẹ̀yà kan ni. bẹ́ẹ̀ náà la ṣe ní ẹ̀yà àwọn pópó sábẹ́ ọ̀pọ̀lọpọ̀ báwọn àwọn ẹ̀yà míì ti parẹ́ irú àṣẹ́kùbọ̀ àwọn ẹ̀yà míì ni àwọn òwú tí wọ́n ń bẹ láàrin àwọn Ẹ̀gbá ìfẹ́ ká máa dé o ká máa dé o nínú àwọn ẹ̀yà bẹ́ẹ̀ iná ni tó ti parẹ́ iná ni àwọn ìmọ̀ká nínú àwọn ẹ̀yà tó ti parẹ́ iná ni ọ̀là ọmọ awíkéjìdé ọmọ afọ̀kójúrọ̀ òjò ọba mi lọ́nà kí n kù sí rí àwọn orílẹ̀ àbí àwọn ẹ̀yà tó ṣe yí pé wọ́n jẹ́ orílẹ̀ ńlá tó ṣe pé àṣẹ́kùbọ̀ wọn ló wà lónìí nù àwọn ìmọ̀ká àwọn àṣẹ́kùbọ̀ tiwọn ni ọ̀fà lónìí ẹ rí i pé bí aláàfin ṣe ní ìlàrí làwọn ọlọ́fà náà ní ìlàrí Báṣọ̀run Ọ̀yọ́ náà lè ní ìlàrí àwọn Ọ̀yọ́ Mèsì yòókù kò lè nílàrí ẹ nígbà mo sọ̀rọ̀ nípa bí Báṣọ̀run ṣe lágbára tó ẹnìkan bá ní àìrọ́ ni. Ilari, kò sígbà kan tí Basọ̀run lágbára ju àwọn Ọ̀yọ́ Mèsì yòókù lọ Aláàfin ò lórí àpèrè báyìí ta ní pàṣẹ Ọ̀yọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ibi tá a ti bá ayé la ti ń ṣe ọmọ ń jura wọn lọ ní Ìbàdàn tí a bá lo baálẹ̀ balógun a máa lágbára púpọ̀ ju gbogbo àwọn olóyè yòókù lọ bí gbogbo olóyè olúbàdàn yòókù ṣe tó kò sí tí ò tún ní dọ̀bálẹ̀ fún balógun ìbàdàn láyé ogun. tàbáwá wo ilẹ̀ yorùbá ọ̀yọ́ ilẹ̀ yorùbá tá à ń pè tó lùlù wọn jẹ́ ọ̀yọ́ gbogbo àwọn ẹ̀yà tá à ń sọ yìí ló lólùlù tiwọn o ló sì lé àwọn ọba aládé tiwọn àwọn ẹ̀gbá wọn láwọn ọba aládé wọn ò mẹ́ta ò tá a pín àwọn ẹ̀gbá sí. Si nígbà wáṣẹ̀ ṣáájú káwọn òyìnbó tó wá gba sáà lọ́wọ́ àwọn bàbá wa kí wọ́n tó ta àtàrídá abẹ́òkúta. ìlú ọ̀yọ́ agbára máa ń lọ láti bìkan sí bìkan nínú àwọn tó ti lo agbára rí iná ni àwọn ìmọ̀ká tẹ̀ bá ń gbẹ́gbẹ́ wọn gba àwọn ẹ̀yà kan ní ìbàwùbá àwọn àṣẹ́kùbọ̀ tó yá lára àwọn ìmọ̀kání tó fi lọ dé Burkina Faso àwọn rílẹ̀ kó débẹ̀ wọn àwọn àti òwu àwọn jọ lo sáà nígbà tí ìmọ̀ká ń jẹ́ ìmọ̀ká alágbára tààràtààrà ni wọ́n ò tí ò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn nínú ìtàn kọ́ wá lè yé o mọ̀ ń sọ̀tẹ̀ ẹgbẹ̀rún ọdún mẹ́ta sẹ́yìn ni o tí n bá ń dákọ̀ àwọn ìmọ̀ká ẹgbẹ̀rún ọdún mẹ́ta ẹgbẹ̀rún ọdún méjì sẹ́yìn ni mò ń sọ̀rọ̀ rẹ̀ o BC ni mò ń sọ o before the birth of Jesus Christ kìí ṣe AD ni mò ń sọ o ìmọ̀ká àwọn àti òwú àwọn náà jọ mú nǹkan lẹ̀ dáadáa bí mo ṣe sọ fún wa Odùduwà àkọ́ ló bí Olówu o kò sí ìtàn tó sọ pé Odùduwà ló bí Olówu iyùn adé ńlọ ọmọ Odùduwà lọ́lọ́ fẹ́ Olówu ìfẹ́ ká mọ̀ dé o torí wípé tí n bá máa wọnú ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn kí n sì máa ṣàlàyé àní mọ̀bí tá a ti ń bọ̀. tẹ́ ẹ bá dé orílẹ̀-èdè olómìnira kóńgò lónìí bàbá mi ló níbẹ̀ gbogbo ibi tẹ́ ń pè ní Cameroon um, èmi ò bẹ́ẹ̀ bá kú lẹ́ẹ̀gbà gbogbo ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ ìwádìí táwọn òyìnbó ṣe wọ́n gbà pé nínú àwọn ẹ̀yà ìpìlẹ̀ nínú àwọn ìran ìpìlẹ̀ ńlá wa ọmọ Yorùbá àwọn ọmọ Oòduà ńlá wa o wọ́n ṣe ghost DNA wọ́n rí i pé aṣíwájú ni wá o ẹ wo documentary kan tí wọ́n gbé jáde bigger than Africa gbogbo ìwádìí táwọn òyìnbó ṣe wọ́n rí wípé Yorùbá ilẹ̀ Yorùbá aláwa Yorùbá àwa ọmọ òtù fẹ̀ bigger than Africa pé àwa nìkan gan adu Africa lọ tí ọba wá yọ tí Nàìjíríà bá jẹ́ giant of Africa lónìí òpó kan tí ẹ bá yọ kúrò nínú òpó mẹ́ta ta lè ló gbé Nàìjíríà rú àbópó mẹ́fà ẹyọ kan lẹ yorùbá tí wọn bá fi lè yọkò kàbìkàbìkàbì yìí wò ọtán fún yín nàìjíríà nù ògo ọlá tí nàìjíríà ń lò ọlá òótù ni láàrin èmi a máa sọ àárẹ òpìtàn àárẹ òpìtàn ẹ ìtàn bá sọ̀rọ̀ ògúnmọ́lá yìí yóò gùn yóò gùn yóò gùn ẹ rí nígbà tí àwọn ibo tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àlọ́ tọ́pọ̀lọpọ̀ àwọn bàbá wa tí wọn ò ṣèwádìí dáadáa tí wọ́n fẹ́ máa gbé <laughs> iyì tí ò ṣe mu ní ẹ̀wá ẹ̀wá. ìyìn tá a fi ń mọ ba ìpìlẹ̀ tá a sì fi ń mọ ìran tó ti pẹ́ iná ni adé orí àwọn ọba wọn. ẹ lọ wo gbogbo òta ayé pátá ẹgbẹ̀rún ọdún mẹ́wàá ni o ẹgbẹ̀rún ọdún lọ́nà àádọ́ta ni o ẹgbẹ̀rún ọdún márùn-ún ni o orílẹ̀ tó bá ti wà tipẹ́ adé wọn a máa fi mọ̀ ṣùgbọ́n kinní kan bẹ tí ò yẹ̀yìn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn adé àwọn bàbá wa tẹ́ ẹni tí wọ́n ń sílẹ̀kẹ́ sí fàpèjúwe jẹ́ ń fún lápèjúwe adé àrè ẹ wo adé tẹ bá lọ wo àwọn ọba fáráò adé méjì làwọn ọba fáráò ní wọ́n ládé funfun wọ́n sì ládé pupa adé sẹ́sẹ́ fún àtàdé pupa adé iná bí ṣe máa ń rí gbọrọ gidi hùn tẹ́ ẹ bá wo adéarè tí bàbá mi ò ní rìsábàdé ẹ rí i pé yóò ga sókè gbọ́rọ̀ gidi tẹ́ ẹ bá túlẹ̀kẹ̀ kúrò lára adéarè bí adé íjíbítì ṣe rí un bẹ́ẹ̀ náà ládéarè bàbá wa ṣe rí tẹ́ ẹ bá kó ìlẹ̀kẹ̀ bo àwọn àwòrán adé àwọn ọba íjíbítì tá a rí un tó máa ń rí gbọ́rọ̀ gidi un ẹ rí i pé bí adéarè ló ṣe rí lára àwọn adé nu kí n sọ yí pé irú adé nǹkan ní bẹ́ẹ̀ o bádẹ̀ ń ṣe wà nu ṣùgbọ́n ẹ wá Google rẹ̀ ẹ lọ sórí Google ẹ̀yin náà Google rẹ̀ yí pé Yorùbá crown Yorùbá crown ẹ wá lọ sórí Google ẹ bá kọ Igbo crown ẹ bá kọ Ìgbò tẹ́ ń pera wọn ìmọ̀jọ́ tẹ́ ń sọra wọn di Ìgbò ẹ bá kọ Ìgbò crown ẹ rí i wípé bí ìfìlà àgbà ló dé táwọn òyìnbó bí àná táwọn òyìnbó kó wá ẹni ó gbé wá fún yín wọn ò ní adé ìṣẹ̀ǹbáyé torí pé wọn èyí ṣe ìran ìpìlẹ̀ gbogbo ìwádìí táwọn òyìnbó ṣe lórí àwọn Ìgbò láyé kò sí ìtí ń mú wá pé ìran Ìgbò wọn ti wọ ẹgbẹ̀rún kan ọdún lórílẹ̀ ayé ṣùgbọ́n àwa Yorùbá àwọn ọmọ ó tù fẹ̀ gbogbo ìwádìí táwọn òyìnbó ṣe gbogbo nǹkan tí wọ́n mú wá wọ́n ń jóye wa yí pé àwa Yorùbá o àwa Yorùbá o ìtàn wa o ìtàn wa o ó ti lé ní ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ọdún o ẹ̀rí mo ti sọ tirú ẹ̀ irú agbárí òkúta rí ní ihò eléérú mo ti ṣàlàyé ẹ̀ mo sọ bí gbogbo ẹ̀ ṣe rí ní ihò eléérú ní ìpínlẹ̀ Ondo ihò eléérú ní ìpínlẹ̀ Ondo agbárí òkúta rí bẹ̀tẹ́ tí ló ti lo ẹgbẹ̀rún ọdún mẹ́rìnlá fourteen thousand years ọ̀pọ̀lọpọ̀ àwọn òyìnbó míì tán tó ṣèwádìí wọn ní rárá o one hundred and forty thousand years tún ni ṣùgbọ́n ètò kéré jù tó bù kéré jù náà ní fourteen thousand years pé tí agbárí òkú yìí ti lù léyìí tó túmọ̀ sí pé inú àwọn ìran tó ti wà tipẹ́ bẹ́ẹ̀ bá sì dé orílẹ̀-èdè Benin Republic bẹ́ẹ̀ náà wọ́n ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ṣe wípé àti rí kódà àwọn bàbá wa níjọ́ òun tí wọ́n jẹ́ àwọn àfáà wọ́n ní tí àwọn lárúbáwá tí wọ́n bá wá sí ilẹ̀ yorùbá ní jọ̀ǹjọ̀ǹ táwọn bá ìtàn rẹ̀ tí wọ́n sì rákọ́lẹ̀ rẹ̀ wọ́n láwọn lárúbáwá máa rí pé ọgbà àlìjánà ọjọ́ sí ọ̀dọ̀ ẹ̀yìn yìí lọ́wà torí pé gbogbo èso ayé yìí pátá ni ló pín sí ilẹ̀ èèyàn dúdú gbogbo èso ayé gbogbo nǹkan wa tútù gbogbo ọgbà àjàrà gbogbo nǹkan ẹni ṣùgbọ́n torí wípé àbá àbá nǹkan kan mọ́ tẹ́ bá wo ààfin ọlọ́wọ̀ ní ìlú ọ̀wọ̀ ààfin yìí ló tóbi jù ní gbogbo áfíríkà kìí ṣe ní nàìjíríà kìí ṣe nílẹ̀ yorùbá nìkan ààfin ọlọ́wọ̀ ló tóbi jù ṣùgbọ́n ẹ wá rò pé bá ààfin yìí ṣe tó èèpà àgbọ́dọ̀ wọbẹ̀ igbá ẹ̀wọ̀ nìkan kọ́ oríṣiríṣi àwọn ẹranko wọn kò síbẹ̀ oríṣiríṣi ọgbà ọ̀nbẹ níbẹ̀ oríṣiríṣi àwọn èso oríṣiríṣi àwọn nǹkan oríṣiríṣi iléeṣẹ́ ni wọ́n kó sí ààfin nígbà náà tó ṣe pé bójú bá ṣe ń là bíṣẹ̀ ìwádìí bá ṣe ń lọ lọ́pọ̀lọpọ̀ nǹkan ọmọ fi ojú hàn ṣùgbọ́n ìṣòro táwa níbí ni wípé a ní ìjọba tí wọ́n dojú kọ iṣẹ́ ìwádìí tó lè mú ògo àti ọlá bá ìtàn wa ní tààràtàrà ẹ jẹ́ ilé kan sí wa bàbá mi ọ̀túnba Bímbọ́lá Davis ní àárọ̀ yìí wọ́n ní ṣé mo rí ìpolówó kan tí ń lọ ogun ìjàyè bóyá sinimá ni bóyá ẹsẹ̀ fẹ́ jáde o àbí wọ́n ti ṣe rí tẹ́lẹ̀ ogun ìjàyè ìní ìṣẹ́jú mẹ́tàdínlógún mo fi wù ú bẹ́ẹ̀ gbogbo ohun tí ìṣẹ́jú mẹ́tàdínlógún yìí pátá ràndánràndán játijàti ni wọ́n ṣe léyìí tó tàbùkù ìtàn tó sì tàbùkù ran Yorùbá ṣùgbọ́n gbàtà ní ìjọba tí ń mójútó ìtàn tí ò sì sí òfin. Si ipe o ẹ fẹ́ sọ ìtàn tó bá ti jẹ mọ́ ìtàn ilẹ̀ Yorùbá o àbí ìtàn ìṣẹ̀ǹbáyé láì ṣe pé ìtàn àgbélẹ̀rọ ìlànà à ń tẹ̀lé ní àwọn ọ̀jọ̀gbọ́n báyìí gbọ́dọ̀ wò ó ọ̀pọ̀lọpọ̀ wọn náà bí gáàrú ni o bí kinní kan ni o kò sí ẹnìkan ṣoṣo nínú àwọn tó jẹ́ òṣèré tó sì jẹ́ àgbà ọ̀jẹ̀ tó ti pè rí lórí ìtàn òun náà ni bàbá mi Musiliu Dáṣọfúnjó tààtú máa ń pè ní jogun omi èmi á máa ń pè bàbá ní èṣù torí eré táwa fi mọ̀ wọ́n eré kógun mọ́jàlú àti eré lákàáyé lákàáyé eré lákàáyé ni lèmi fi mọ bàbá ń gbà náà tí wọ́n ṣe èṣù ọlọ́ọ̀bá wa fi ọ̀run kí aláàjì ògún àwọn ni wọ́n ṣe lákàáyé ń gbà náà ilé fi mọ bàbá bàbá yìí nígbà wọ́n fẹ́ ṣe sinimá kan tó jẹ mọ́ ìtàn wọ́n pè mí nígbà bẹ́lẹ̀ ìṣeré bẹ́lẹ̀ ìṣeré bẹ́lẹ̀ ìṣeré ni àgbàlagbà ni wọ́n táwọn gan sì mọ ìtàn wọ́n tún pè mí. ẹ jẹ́ wá tẹ bá wo àwọn ìpolówó tí wọ́n ṣe ń bẹ̀ aláàfin fẹ́ rán yẹn lọ bá Kúrúnmí ní Ìjàyè Balógun ló rán lọ àkọ́kọ́ ẹ bá ń béèrè lọ́wọ́ àwọn tó ṣe sinimá yìí o ipò wo ni Balógun wà lọ́yọ̀ọ́ nínú àwọn Ọ̀yọ́ mèsì wo ní jẹ́ Balógun ń kò sí. ẹlẹ́ẹ̀kejì bá olórí ogun ìlú kan wọn èé rán sí olórí ogun ìlú kejì. nígbà ó tó yá àwọn ìyàwó Kúrúnmí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kúnlẹ̀ wọ́n ń bẹ Kúrúnmí nínú ìpolówó <laughs> ogun ìjàyè tí wọ́n láwọn ṣe bàbá wa má lo ogun èèwọ̀ èèwọ̀ ìyàwó olórí ogun kan yóò mọ kúnlẹ̀ bí ọkọ rẹ̀ kọ́ mọ́ lo ogun orí rẹ̀ yóò kú lọ́rùn ẹ̀jọ́ náà ní èèwọ̀ ni torí pé gbogbo àwọn ìyàwó olórí ogun gan àwọn gan akọni bíi kí wọ́n jagun ni yálà ogun náà tọ́ o àbógun náà tọ́ o àti pé nílẹ̀ Yorùbá ipò obìnrin ìgboyè obìnrin ò débẹ̀ o ìyàwó kan máa ní àbábá mi o tó wá kúnlẹ̀ ṣe ẹ má sọ mí dopó ọ̀sán ìfẹ́ sopó ọmọ bá olórí ogun wípé ọ̀fẹ́ ìyún ni pé o ti ń rò pé òun ò ní ṣẹ́gun ó ní dí Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá ládàradà yìí pọ̀ ìtìjú ìtì tó jẹ́ lẹ́yìn èyàn nínú ọjà Ọ̀yọ́ wọ́n wá ń bára ìyàwó àwọn ayaba Aláàfin Ọ̀yọ́ ń bọ̀ àwọn eh, Ìlàrí tó wá tẹ̀lé wọn lẹ́sẹ̀ wá sọ pé a ẹsẹ̀ rí pé ayaba ni ẹ̀kí wọn ọlọ́run ayaba ọmọ bọ̀ wọ́n ẹsẹ̀ máa sọ ṣé wọ́n lè gbójú òkè wo ayaba tí ayaba bá ń bọ̀ obìnrin ó kúnlẹ̀ yọ kọjú sẹ́yìn ọkùnrin ó dọ̀bálẹ̀ yọ kọjú sẹ́yìn ayinba èèyàn lè rò pọ̀ mọ́ ayinba ayinba ni ìyàwó àwọn ibà ibà sọ̀run ìlà ayinba ìyàwó àwọn ọba ìní ayaba irun orí wọn la fi ń dá wọn mọ̀ ìyàwó àwọn ẹba sọ̀run èèyàn lè gbẹ̀gbẹ́ wọn kọjá téèyàn ó kì wọn ṣùgbọ́n àwọn ayaba aláàfin Ọ̀yọ́ ò lè súnmọ́ wọn o débi pọ wàá gbóyà ọmọ wò ọmọ bá wọn sọ̀rọ̀ òfin àtàsálẹ̀ Yorùbá ni débi pé wàá máa wá máa sọ ẹ bàbá rẹ nígbà tí bàbá rẹ kú ọkọ yín ó yẹ bàbá bẹ́ẹ̀ lọ ẹ má bà àṣà jẹ́ ẹ máa ṣèwádìí sinimá tí wọ́n pè ní ogun ìjàyè rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ pátá gbáà ní tó tàbùkù àṣà wa èyí tó wá jẹ mọ́bẹ̀ balógun wo ìní aláàfin balógun ò sí lọ́yọ̀ọ́ Basọ̀run ni olórí ogun Ọ̀yọ́ ogun yìí ogun Ìbàdàn ni bẹ́ẹ̀ bá sì bẹ́ẹ̀ bá mọ tẹ́sí bẹ́ẹ̀ sì lọ jí ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrunmí tí mo ti ṣe ó wà lórí YouTube mo fáwọn èèyàn lọ́díò rẹ̀ ọ́díò rẹ̀ one to twenty seven ní ọdún ìta Ààrẹ Ọ̀nà Kakanfò Gúnmi tí mo fáwọn èèyàn ẹ sì lọ wo gbogbo tó jẹ́ iṣẹ́ ìwádìí tí è ṣe àlọ́ tó jẹ́ iṣẹ́ ìwádìí pẹ̀lú ẹ̀rí Balógun Ìbíkúnlé Ìbàdàn ìtòsí débẹ̀ nínú ìtẹ̀ tí mò ń sọ yìí ń ló lo ogun kò sì lọ bá Gúnmi Ìbàdàn Aláàfin Adélù ó fi ìjàyè jin ìbàdàn ó kó ẹ̀bùn lọ fún baálẹ̀ oyè sílé olúgbòde ìdí ìrìn tó pé tí n bá sọ ìtàn ń dà á kọ gbogbo àwọn èèyàn pátá ń sì máa sọ fún yín pé ìran wọn ń bẹ láyé tí n bá dáko oyè sílé olúgbòde iná ní ìtàbálẹ̀ olúgbòde mọ́gàjì ilé wọn tòní tó mọ́gàjì oyè sílé olúgbòde ìní aláàjì Teslim Abiodun olúgbòde olugbo teslim abiodun wakanda tó bẹ́sẹ̀rẹ̀ ti ń kí ibọ̀ tipẹ́ olugbo de tẹ̀sílíìmì nínú obtk ìtọ́ka ìsìjúwe tí n bá dáko ògúnmọ́lá ìdáko bíi tílé ògúnmọ́lá wà níbẹ̀rẹ̀ tí n bá dáko olùbọ olúyọ̀lé ìdáko bíi tílé rẹ̀ wà nílé ibà ilé ibà méjì ile ilé ibà aláìlá ń bẹ nígbà ọ̀ládé ilé ibà èmi èé sáláàlọ́ ìdínú tó gbé ta bá ń sọ ìtàn a máa ń farabalẹ̀ sọ nígbà mo gbà wọ́n á ìtàn mi ti máa ń gùn ojú mi náà yóò gùn torí wípé mo fẹ́ bí mo ṣe ń sọ kẹ́ ẹ máa fi ẹ̀mí ya àwòrán rẹ̀ kó sì lè yé yín lẹ́yìn náà ó sì lè rí sọ fáwọn ọmọ èyí sì sọ ìtàn torí ẹ̀yin tòní nìkan mò ń sọ nítorí àwọn tí wọn ò ní dé bá mi láyé àmọ́ tí wọ́n wàá ṣàǹfààní fún ju ẹ̀yin tẹ́ ẹ bá mi láyé lónìí lọ. ìdínú torí yí pé wọ́n wá lọ ẹ wọ́n gbà wọ́n rán kínní lọ ẹ ti balógun mú lẹ́yìn Kúrúnmí kàn fọwọ́ lù ní lọ́ba kú balógun kàn balógun kàn ọkàn pòórá ń bẹ̀ ni ẹ máa tanra yín tẹ̀lé báwọn ṣe ń jagun lọ́yọ̀ ìjọ nígbà abẹ́ sọ́ni ogun táwọn Yorùbá máa ń jáde sinimá tí wọ́n máa fi kiri tí wọ́n máa pọ̀fọ̀ ọ́ pọ̀fọ̀ lójú ogun wọ́n ti gbẹ́ orí ẹ̀ dànù. àwọn tí wọ́n gbogbo ètò tó bá ti ṣe ẹ ti ṣe kógun tó bẹ̀rẹ̀ àwọn tí wọ́n bá máa pọ̀fọ̀ tí wọ́n máa ń wà lọ́tọ̀ àwọn tí wọ́n rú gbá ogun ni tí wọ́n rú kinní kan ni àwọn yìí máa ń wà lọ́tọ̀ torí pé ìbọn máa lọ ọ̀fọ̀ máa lọ ìbọn ọmọ lọ fọ ọmọ lọ tó ṣe pé bẹ́ẹ̀ lómi bá wà lórí ẹṣin àtòrí ẹṣin ìbọn ti já bọ́ dànù tó pé ìbọn pa ẹṣin ẹlòmíì dànù mo lè sọ àwọn alágbára tó gbé kànrìnkànrìn inú alágbára tó ṣe pé ìbọn lọ pa wọn lójú ogun ètò fapá lójú eléèpo akọni eléèpo bó ṣe lágbára tó ọfọ oró wọn fi pálílé bí òkú balógun ìbíkúnlé bó ṣe lágbára tó bí balógun ìbíkúnlé ó ṣẹ́gun kúrunmí tán ajá tí wọ́n ó fi bọ ògún àdá tí wọ́n ó fi bẹ lọ́wọ́ kan ọ̀tàbà lẹ́sẹ̀ oró rẹ̀ lọ pa lẹ́yìn ọjọ́ kọkànlá tó padà wọ ìbàdàn ìdí tí òfin lè jẹ kàkàǹfò ní olú ìwà jẹ kàkàǹfò wọ́n sì fi kàkàǹfò lo ògúnmọ́lá olókéré oyè tó ju kàkàǹfò lọ lòun ọ̀jẹ̀ ló fi jẹ bá sòrú kájọ́ ta bá ń ṣe sinimá ẹ mẹ́jà mọ́ bá àṣà wa jẹ́ ẹ mẹ́jà máa bà àṣà wa jẹ́. ẹ wá jẹ́ àwọn bílẹ̀ Yorùbá ṣe wà ṣáájú àkókò tí akọni alágbára Basọ̀run Ògúnmọ́lá tá a fẹ́ sọ̀tàn rẹ̀. ní èyí tá a mọ̀ tó kẹ́yìn iná ẹ̀ ni wípé Ọ̀yọ́ yorùbá tí ọ̀yọ́ ń jẹ́ olú ìlú wọn ló lo agbára kẹ́yìn ṣùgbọ́n ẹ̀wọ̀n sì mí gbọ́ o èyí ọ̀ sọ wípé gbogbo ilẹ̀ yorùbá ó kó wọn lẹ́rú o agbára ogun láti dáàbò bo gbogbo ilẹ̀ yorùbá ilẹ̀ òtù pátá ọwọ́ rẹ̀ ló wà kèé sì ṣe kan náà ló bẹ̀rẹ̀ torí pé ńgbà tí Ọ̀rànmíyàn gan dúró tán òun gan san ìsákọ́lẹ̀ fún olówu òdùrùkú àwọn òwú náà níjọ́hun mẹ́ta la pín wọn sí ìkan nínú wọn ìníyàn adé ìlọlọ́ọ̀fẹ́ sẹ́mẹ̀ páwọn ẹ̀gbá náà mẹ́ta làwọn ẹ̀gbá sẹ́mẹ̀ pé ọmọ Odùduwà bóyá nìsín ọmọ wa ọlọ́ fẹ́ wọn lẹ́gbàá àwa mọ̀ èwo lọ́fẹ́ nù wọn ó sílẹ̀ lọ́fẹ́ ni aláké lọ́fẹ́ ni àgùrà lọ́fẹ́ ni amen tó fẹ́ nínú wọn ṣùgbọ́n torí pé à ń da gbogbo ẹ̀ pọ̀ tá a sì yanjú ìtàn ìní ń jẹ́ tòun ó rújú fáwọn tí ó mọ̀ tàn olówó òdùrùkú ó lágbára àwọn ọmọ rẹ̀ náà lágbára àmọ́ láyé aláàfin Ṣàngó lágbára yìí ti ń dínkù títí títí títí tó fi fọ́ kó tó wáá di ayé àrọmọdọ́mọ wọn léyìí tí Olúyọ̀lé Olúyẹdùn wọ́n pọ̀ báyìí tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí ń gùn sí wáá fọ́ tán yányán àṣẹkùbọ òun iná wa lèyí tó wà ní ẹ̀gbá lábẹ́kúta ẹ̀gbá ń jẹ́ ẹ̀gbá òwú ń jẹ́ òwú ẹ̀gbá ń jẹ́ ẹ̀gbá òwú ń jẹ́ òwú òwú àti ẹ̀gbá wọn èyí ṣe nǹkan kan náà bàbá ọmọ ó kálukú mọ ìran rẹ̀. ilẹ̀ yorùbá táwa ń sọ fún wa yìí ó láwọn ìbátan púpọ̀ gẹ́gẹ́ bí n tá a gbọ́ o gẹ́gẹ́ bí n tá a gbọ́ o ọwọ́ Òbùkún Àdìmúlà Ilé-Ifẹ̀ wọ́n gbà wípé ní jọ̀hún jọ̀hún o àbúrò làwọn jẹ́ sáwọn Yorùbá àbúrò làwọn jẹ́ sí Ọ̀rànmíyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà tọwọ́ bọ pé kò ní ọ̀rọ̀ ìran Ìjẹ̀ṣà ṣe jẹ́ sí ìran Yorùbá àwọn Ọ̀yọ́ ọ̀rọ̀ pọ̀ ń bẹ ṣùgbọ́n èyí tí ò rújú ni wípé ní ìgbà tí à ń ṣe ìwé àdéhùn ní nǹkan bí ọdún 1897 àwọn ìran ìjẹ̀ṣà ní pé àgbà ipá láàfin làgbà àgbà ipá láàfin ìní bàbá wa ṣùgbọ́n a máa fún lẹ́bùn bá a ṣe ń fún níjọ́un a ní san ìsákọ́lẹ̀ ẹ wo nǹkan o lásìkò tá a sì ń sọ yìí ìbàdàn gan ti ń gba ìsákọ́lẹ̀ lọ́wọ́ ìran ìjẹ̀ṣà eléyìí náà ló fa ogun kírìjì tá a pè lógun èkìtì parapọ̀ ìdí tá a fi pè lógun èkìtì parapọ̀ ni wípé àwọn èkìtì àwọn ni wọ́n kọ́ dìyẹ́ tí fábùmí òkè mẹ̀sí tó léwájú wọn nígbà wọ́n rí wípé agbára àwọn ọ̀ka mọ́ àbí wọ́n rí wípé tí Ògèdèngbé bá darapọ̀ máwọn àǹfààní kan táwọn ní láti lè ṣẹ́gun Ìbàdàn wọ́n ránṣẹ́ lọ pé Ògèdèngbé agbógun gbòòrò wá ogun yìí lè mọ́ Bàdàn iwájú ò ṣe é lọ fún Bàdàn ẹ̀yìn ò ṣe é padà sí káwọn òyìnbó tó wáá dá sí i àmọ́ nínú àwọn àdéhùn ìwé àdéhùn tí wọ́n fọwọ́ sí ibẹ̀lẹ̀ àwọn ìran Ìjẹ̀ṣà ti sọ wípé ọ̀dà àgbà o àṣẹ Ìbàdàn mọ́ àmẹ́lẹ̀ yóò sọ wípé ẹ̀bùn gẹ́gẹ́ bí àbúrò sí ẹ̀gbọ́n tá a ti máa ń fún aláàfin ọ̀yọ́ ṣáájú kí rògbòdìyàn fúlàní ó tó ṣẹlẹ̀ á máa fún un. mo wá fi ń dá yín lójú báyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀ ṣe ń ṣe fún aláàfin níjọ́un kò sí nǹkan míì ní wípé tó bá di bí ogun ká dáàbò bo gbogbo ilẹ̀ ó tù pátápátá ọwọ́ aláàfin ọ̀yọ́ ló wà ní tó jẹ́ kí n wọ gbogbo bíi ní pé ká bàa lè mọ ìpìlẹ̀ pé ká dáàbò bo gbogbo ilẹ̀ yorùbá pátápátá o ọwọ́ aláàfin ló wà ilé-ifẹ̀ èé jagun o ọ̀ọ̀ni èé jagun o ọ̀ọ̀ni èé jagun o ìdáàbòbò ilé-ifẹ̀ fúnra rẹ̀ gan ọwọ́ aláàfin ọ̀yọ́ ló wà ṣé ìdáàbòbò ilé-ifẹ̀ gangan fúnra rẹ̀ ọwọ́ aláàfin ọ̀yọ́ ló wà tí a bá gbàgbé lásìkò kan yóò débẹ̀ nínú ìtàn yìí àwọn Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ wọ́n jọjà Mọdákẹ́kẹ́ wá ṣẹ́gun Ifẹ̀ wọ́n mú àwọn obìnrin Ifẹ̀ wọ́n fi wọ́n ṣaya wọ́n lé àwọn Ifẹ̀ kúrò lótú Ifẹ̀ kìí ṣe àlọ́ ojúlówó ìtàn ni wọ́n lé àwọn Ifẹ̀ kúrò nílé Ifẹ̀ nígbà wọ́n wá lé wọn lọ apá kan àwọn àgbàlagbà ní fún odidi ọdún méjìlá ni tí wọ́n lé wọn kúrò nínú ìlú ògúnmọ́lá Basọ̀run ògúnmọ́lá tí mò ń sọ̀tàn ẹ̀ tán ń bọ̀ ń bẹ̀ ìlọ́pa àwọn Mọdákẹ́kẹ́ láṣẹ wípé rárá o rárá o orírun wọ gbọ́dọ̀ parun o ẹ̀ sílẹ̀kùn ńlẹ̀ kí àwọn Ifẹ̀ ó padà sílé wọn. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó lè má gbọ́ rí ẹlòmíì ò sì ní ṣèwádìí ó lè má ní irọ́ ni. bí ìtàn bá ṣe rí èmi èé e ṣaláàlọ́ o èmi èé e ṣaláàlọ́ kìí ṣe pé wàhálà àwọn dákẹ́kẹ́ àti ìfẹsẹ̀ rò pé àsìkò yìí lọ́bẹ̀rẹ̀ o mm-hmm. ẹ gbọ́ nǹkan kan ẹ gbọ́ ẹ gbọ́ ìní fi ń jẹ́ pé ìdábòbò ilẹ̀ Yorùbá ọwọ́ Baṣọ̀run Ọ̀yọ́ ọwọ́ aláàfin ọ̀jọ́ ló wà ní gbogbo ibi tá à ń pè lẹ̀ yorùbá lónìí níjọ́ tí ń jẹ́ òòtù torí pé gbogbo àwọn ẹ̀yà bẹ́ẹ̀ ṣe pọ̀ tó iná ìtẹ́lẹ́dẹ́ yàgbà ni o àwọn ẹ̀fọn ni o àwọn ẹ̀gbẹ́ ni o àwọn àkókò ni o ó ń kálukú wa o a wípé ilé Ifẹ̀ ni orírun wa tó fi dọ́dọ̀ onínàná ní Ghana gbogbo àná la wípé ilé Ifẹ̀ yìí o orírun wa ni. gbogbo alàgbà bí gbogbo wa ṣe wá tóun ẹni tó wá ní military power agbára ogun iná ẹ̀ ní Ọ̀rànmíyàn ẹ tún jẹ́ ilé kan sí wa tọ́rọ̀ ọ̀bá ní yé yín torí pé mo mọ̀ pé tá a bá máa máwọn àlàyé wa kò ní yé yín. tí Ọ̀ọ̀ni bá wàjà láyé ìjọ́un Ọ̀ọ̀ni wàjà o ẹni àkọ́kọ́ tí wọ́n àkọ́kọ́ ránṣẹ́ sí ni wípé bàbá wa ti wàjà o kí wọ́n tó kéde kí gbogbo ìlú tó mọ̀ nígbà pé gbilẹ̀ jáde tẹ́lẹ̀ kèé jáde ìdínú ní kan tí ẹnìkan ìtàn ẹnìkan ti lọ́lẹ̀ Yorùbá wọn ò mọ̀ pọ̀ ní ti wàjà tí ẹrú ọba fi ń ṣe bí ẹrú ọba ọ̀rọ̀ wa pọ̀ lórí ẹ̀ ó dé adé rẹ̀ wọn ò sì gbọ́dọ̀ gbà wọn ò sì gbọ́dọ̀ fagídí mú ah Laji Abbas gbèmí gbèmí gbèmí gbèmí sáàjẹ́ máa sọ tí ó yé wa jẹ́ máa sọ tí ó yé wa jẹ́ máa sọ tí ó yé wa. tí ọ̀ní bá wá wàjà wọ́n ránṣẹ́ lọ sí ìlú kan ìlú tí wọ́n ránṣẹ́ lọ yìí iná ní ìlú tá a mọ̀ sí Ọ̀tún Èkìtì àwọn tó bá ti ń bá mi ń bọ̀ ti pẹ́ wọ́n ti mọ̀ bí mo lè ṣàlàyé ẹ̀. tí wọ́n bá ránṣẹ́ lọ sí ọ̀tún èkìtì ọba kan ń bẹ ní ọ̀tún èkìtì tá à ń pè ní ọba òòlè òòlè ọba òòlè mọ̀bà ọ̀tún èkìtì. òòlè ọ̀tún èkìtì ìní wọ́n ránṣẹ́ sí tí ó sì wá sílé Ifẹ̀ ẹ mọ ibi tí ọ̀rọ̀ àwọn baba wa ti bàbí lẹ́rù ṣé onímọ̀ ìṣègùn tá a lè pè ní dókítà lónìí ilé ọba Ọ̀tún Èkìtì òní ọ̀wà á wò ó ṣe bàtà àwọn dókítà wa ẹ̀ ṣèpò kìíní wọ́n gbé e ló gbé bó ti owó fi kàn láyà ẹ̀kọ́ táìmù àgùbá yìí òní ọ̀sẹ̀ kìíní o òní ọ̀jẹ̀rì wípé lóòótọ́ o àrólé Odùduwà ó ti dágbére fáyé o àrólé Odùduwà ó ti dágbére fún ayé. tó bá wá ti rí i tán tó ṣe ìkọ̀nfáàmù rẹ̀ wípé àrólé Odùduwà ti dágbére fáyé ẹni àkọ́kọ́ tóun náà kọ́kọ́ ránṣẹ́ sí òun náà ni Aláàfin Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ ni ó kọ́kọ́ ránṣẹ́ sí tóun bá wá ránṣẹ́ sí Aláàfin Ọ̀yọ́ ẹnìkejì tí ó tún ránṣẹ́ sí iná ní ọba bìíní ní Ẹdó kò ní ránṣẹ́ sí Aláké kò ní ránṣẹ́ sí Àwùjalẹ̀ kò ní ránṣẹ́ sí Ọ̀ràngún-Iléèlá kò ní ránṣẹ́ sí ọba Ọlọ́wọ̀ kò ní sí Déjì Àkúrẹ́ kí ló dé tó ṣe wípé aláàfin Ọ̀yọ́ ní ọkọọkọ ránṣẹ́ sí ẹnìkejì tí ó ránṣẹ́ sí òun náà ni ọba bìíní tọ́ba wá ránṣẹ́ sí àwọn méjèèjì tán táwọn méjì sì ti gbà yí pé lóòótọ́ ni bàbá ti wàjà ìgbà wọn ẹsẹ̀ wàá kéde fún gbogbo aráyé àti gbogbo ọba ilẹ̀ Yorùbá à ń lo àṣà yìí bọ̀ láti ayé Odùduwà títí tó fi di 1982 mo rò pé ìgbà ni bàbá wa ọba adésọjá adérẹ̀mí bàbá wàjà bọ́lá ìgèlè ń bẹ lórí àpèrè tẹ bá wo sẹ́rí òṣèlú ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ púpọ̀ nílẹ̀ yorùbá tẹ bá wo láàrin pé orí mú mi ìtàn bá sọ̀rọ̀ ògbúwọ́lá mo sì fẹ́ bẹ̀rẹ̀ àmọ́ kí n lọ kájílẹ̀ bílẹ̀ yorùbá ṣe rí ní ìgbà yẹn Awólọ́wọ̀ wàhálà ti bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ òṣèlú bàbá wa ikú bàbá yèyé àtẹ̀dá Aláàfin Ọ̀yọ́ tó gbéṣẹ̀ bàbá tó bí òun Adéyẹmí kejì Adéyẹmí kejì tó bí Adéyẹmí kẹta tó gbéṣẹ̀ sẹ́rí Adéyẹmí kejì yìí tí wọ́n rọ̀ lóyè ìyá tó bí adéyẹmí kejì yìí ilé tèmi ilé tiwa ilé agboolé tèmi ẹ̀jẹ̀ baba ńlá mi ni kẹba lè mọ̀ pé mọ̀mọ́ tí mò ń sọ ọ̀rọ̀ sì ṣe kí ni o ó ṣe tí mi bí ọba ṣojú mi ó ṣe tí mi torí pé àwọn bàbá tó bí èmi àwọn àgbàlagbà wọn ní jọ tí bàbá wa adéyẹmí kejì tó ń jẹ aláàfin ọ̀yọ́ wọn dáná lọ láti ilé tiwa kẹba lè mọ ìpìlẹ̀. adéyẹmí kejì yìí gbogbo alágbọ́ ìtàn bó ṣe lọ pé awólọ́wọ̀ wọ́n rọ̀ lóyè wọ́n rọ̀ lóyè. ọba adésọjí adérẹ̀mí ó kàwé ó jàre awólọ́wọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ṣe ìní wọ́n fi wá gbé ẹgbẹ́ ọmọ Odùduwà kalẹ̀ ẹgbẹ́ ọmọ Odùduwà iná fi gbé kalẹ̀ láti ilẹ̀ láti ilẹ̀ ọmọ Odùduwà mọ́ra wọn láti ilẹ̀ ọmọ Odùduwà mọ́ra wọn láti ilẹ̀ mo ò lè pẹ́ ẹni olójú ẹ tí wọ́n pè lọ́mọ gbogbo wo ò jiyàn pé ilé Ifẹ̀ kọ́ la ti wá ṣùgbọ́n Odùduwà ló wá bí gbogbo àwa náà ń bẹ nílẹ̀ Yorùbá kò rí bẹ́ẹ̀ láti ilẹ̀ rárá àwọn ọmọ Odùduwà wọ́n mọ gun bàbá wọn fàpèjúwe tẹ bá délé Ifẹ̀ nísìnyí tẹ bá lọ sílé Ọbàtálá tẹ bá sọ fún yín pé ọmọ Odùduwà ní <laughs> rọ àwọn èyí sọ ọmọ Odùduwà ọmọ Ọbàtálá làwọn o bàbá àwọn èyí sì ṣẹgbẹ́ Odùduwà bó sì ṣe nínú ẹnì mo máa ń sọ tí Sunday Igboho bá ń kiri ẹ ní ọmọ aládìíkún kì í sọmọ Sunday Igboho yìí sọmọ Odùduwà ìran Ọbàtálá ni tọ́ba ní ọmọ ládé ládé ládé aláàfin ọ̀ládé adé aláàfin adé aládékun la gbà fáláàfin ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbà tọ́rọ̀ kan ṣẹlẹ̀ lọ́dọ̀ lọ mo bá kálukú ṣe ń tú ẹni tó ṣe pé bẹ́ẹ̀ ajẹ́pẹ́nu ilẹ̀ nìkan ajẹ́pẹ́kí ni kò yé yí á padà sínú oríkì orílẹ̀ á sì padà sínú ìtàn kí ló wọ́n lọ́jọ́ tí wọ́n ń pín adé aláàfin ìgbélégbòkó gbéjù aláàfin ò sí nílé iná lọ wọ́n bá wa tan wọ́n bá wa tan jẹnẹrétọ̀ wọ́n bá wa tan jẹnẹrétọ̀ iná ti lọ o àwọn nẹ́pà nàìjíríà ti ṣe ìṣe wọn o àti sọ fún wọn tẹ́lẹ̀ pé tí nẹ́pà ti lọ ẹ má bínú ẹ yá mi níṣẹ́jú kan péré ẹjẹ́ akọ́tì ẹ̀rọ kan mánéjì eléyìí náà wọ́n sì máa wà tàn án jẹ́ ẹ̀ ní bínú ni ibi tá a bórílẹ̀-èdè ni. Thank you tí Ìgbòho bá ń pe kiri ẹ̀ lọ́mọ aládìíkún ọmọ Ọbàtálá ni o tẹ bá ń gbọ́ gbogbo olù tí bá ń jẹ́ ìfọ́n ìfọ́n ìfọ́n ìfọ́n Ọ̀ṣun wà àdúpẹ́ wọn ti bá wa tẹ ẹ jẹ́ ìwà ìjà wa padà sí orí ẹ̀kọ́ lápẹ̀rẹ̀ ní gbogbo ìránṣẹ́ wa bá a ṣe ń lò bọ̀ láti. òní ìjà lóra mo má báyìí ẹ fún mi ní ìṣẹ́jú kan a kún ń pariwo fáyìn ènìyàn olólùfẹ́ wa náà a nílò sólà èyí tẹ̀sí sí àdéhùn náà ọlọ́wọ́ bá wa kún yín lọ́wọ́ a nílò ìfátà ń bí láti lè máa fi ṣe ètò àwa náà ti mọ iye tó wó epo wí nìṣe báyìí bábẹ́ ṣètò tẹ́lẹ̀ nìṣe tá a máa lè po bíi two thousand six thousand tá a lò báyìí tá a lè po three thousand a máa lè po bíi eight thousand naira ní báyìí kó tó di pé a lè rí ètò sí ojúṣe gbogbo wa náà kì í ṣe ti ààrẹ Laji Abbas olúfọ́n ifọ̀ òròlú tẹ́ bá sọ pé ládéládé ìládé aláàfin ọ̀ládé adé aládìkún la gbà fún aláàfin àwọn aládìkún wọ́n ń bẹ lára ọmọ Ọbàtálá ṣùgbọ́n gbogbo wọn ń fi oríkì òròlú olúfọ́n kira wọn tí ń ṣe àkọ́bí Ọbàtálá torí wọ́n gbà yí pé òun làgbà gbogbo ohun tí àwọn tí olúfọ́n bá ní àwọn náà làwọn jọ ní olúfọ́n gangan ló fún Ọ̀rànmíyàn ládé ẹ tún gbọ́ o Ọ̀rànmíyàn ní adé o tó ní látọ̀dọ̀ bàbá rẹ̀ o Odùduwà o ó ládé o tẹ́ bá lọ wo adé adé o adé olúfọ́n tó fún Ọ̀rànmíyàn ó ní pupa lára ó ní pupa lára adé Ṣàngó ń bẹ adé Odùduwà ń bẹ adé ọ̀ràn míyàn ń bẹ ó ní pupa lára ní adé tiẹ̀ gbogbo tó bá yá nígbà bá ti bẹ̀ sí lo biscuit látàṣọ á máa fi gbogbo ẹ̀ hàn wá. àwọn olúfọ́n wọ́n sì wà ìfọ́n ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun ìfọ́n ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ fọ́n ṣẹpẹtẹrí ìfọ́n ń bẹ nípínlẹ̀ Oǹdó báwọn olúfọ́n ṣe wà nù. No bàbá wo olúfọyín fún òròlú nípínlẹ̀ Ọ̀ṣun èmi bá wọn jókòó tẹ bá kúrò nílùú tí ẹ ń pè nílùú ìlóbù lẹ lọ sí Ifọ̀n ibẹ̀ wọn ti máa ń ṣe ọdún adé kò sí ọba tó ní adé tó olúfá ní gbogbo ilẹ̀ Yorùbá kò sí ọ tẹ́lẹ̀ kan bá ní ọba kan ní adé ju olúfá lọ àlọ́ gbòójú ètí ìlà tá táwọn pa àlọ́ lè yùn kìí ṣe nígbà káàrí òpè tá ń ṣe ìwádìí tó ṣe tọpinpin tí wọ́n bá ń ṣe ọdún adé wọ́n ó tó adé láti ààfin dé ọjà ẹjẹ wa tó lè kan bí a bábáwọ̀ ní ìrìsáṣẹ́ ní adé ààrẹ bẹ́ẹ̀ náà ni olúfọ́n iná àwọn náà ní adé ààrẹ nígbà mọ̀sán ẹ̀kan ní adé ààrẹ kan ní ibẹ̀ òní nìkan lónìí mo níta ló sọ fún ọ bẹ́ẹ̀ ṣe àlọ́ àbítàn ẹ lè máa pa àlọ́ lábẹ́nú o olúfọlá adéàrẹ o adéàrẹ kankan ní bẹ o apá kan ní mẹ́ta ni apá kan ní méje ni àwọn olùtọpinpin míì tó ní adéàrẹ ti ń bẹ o mẹ́rìndínlógún ni bàbá mi ò mọ gbogbo ẹ̀ èmi mọ mẹ́ta tó yanjú ìkànsìn ní ti olúfọ́n tá à ń sọ yìí àbí ṣé Odùduwà ló fún Ọbàtálá ládé. kò ṣẹlẹ̀ rí nínú ìtàn kí ìran Odùduwà kan kí Ọọ̀ni ilé Ifẹ̀ kan kó lóun fẹ́ dé adé fún Ọbàtálá ìdínú tí kò fi lè gba adé lórí Ọbàtálá tó èmi tá a bá fún ni àlégbà ṣùgbọ́n pọ̀lọpọ̀ à ń da nǹkan rú à ń da nǹkan pọ̀ kò já mọ bí ìtàn ṣe bẹ̀rẹ̀ ẹ mẹ́wàá gbàgbé pé bí tí mo ti lọ Awólọ́wọ̀ lọ́wọ́ àwọn ni wọ́n gbé ẹgbẹ́ ọmọ Odùduwà wá eléyìí náà fi fẹ́ kó gbogbo lẹ̀ Yorùbá papọ̀ ibi tí ìṣòro ti ń dé títẹ̀ sì ti ń dojú bẹ́ẹ̀ ti gbìyànjú tó nù nígbà wàhálà wá ń dé wàhálà ti wà láàrin Awolowo. agbára ti ń bẹ fún Ọ̀yọ́ nínú ìtàn àti nínú àkọọ́lẹ̀ àwọn èyìnbó British Awólọ́wọ̀ bẹ̀rẹ̀ sí ní dín kù ó ń dín kù ìdí wàhálà tí ń bẹ láàrin Ọ̀yọ́ bàbá wa láàfin Ọ̀yọ́ tí tó gbèsè lánàá Lámídì Àtàndá Ìtàn àti bàbá wa Síjú Adé inú èyí táwọn lọ́wọ́ ti fáwọn àwọn fẹ́ dì í mú èyí táwọn lọ́wọ́ gbà lọ́wọ́ Ọ̀yọ́ àwọn fẹ́ gbà padà <laughs> ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ ṣùgbọ́n àwa mọ̀ àwa ń wò ṣé aláàfin ọ̀yọ́ mọ̀ yìí pé ọ̀ọ́ni ni bàbá òun tí ọ̀ọ́ni bá lọ sí ọ̀yọ́ lọ kí aláàfin gbàtà ọ̀ọ́ni ti ń jáde kò sí tí ó wí ni pé bàbá mi wá kí mi ṣe gbọ́ nǹkan ṣùgbọ́n pọ̀lọpọ̀ yín ò mọ ìtàn ilé mímọ́ fi sọ nígbà bàbá wa ọ̀ọ́ni bá ń lu tẹ́ntì lu kínní olórí ládéládé dé ẹ̀yọ̀ yóò kú ò ẹ̀yin kọ́ lẹ́ẹ̀fẹ̀ sọ bẹ́ẹ̀ ṣe jẹ́ àwọn ọmọ yín ni ó fi yín hàn ìjọba ìbá ti ń lu sẹ́rẹ́ẹ̀kì pé lórí ládéládé dé àwọn wàá wú tá a dé ìbádé ṣe rí nì ìbádé ṣe rí nì bẹ́lẹ̀ ṣe rí nì bẹ́lẹ̀ ṣe rí nì ibi tẹ́lẹ̀ ti jáde níbi tẹ́lẹ̀ ti jáde nì sẹ́ni gbogbo àwọn tí wọ́n ń dáadé wọ́n lọ Odùduwà adé Odùduwà gbogbo wọ́n ń dé ilé ìwà wa fi sọ ìtàn wípé ọ̀wọ́ ti ń jẹ́ ọ̀wọ̀ nígbà àwọn èdè ìbí Odùduwà àwọn ìlóró tí wọ́n ń bẹ ní apá ọ̀tún ààfin ọlọ́wọ̀ ńkọ́ àbí sọ́dùdùà ló bí Ọbàtálá ká tó wá padà sọ́dọ̀ Ọ̀rànfẹ̀ onílé iná sọ́dùdùà ló bí sọ́dùdùà ló bí Ọ̀rànfẹ̀ tí wọ́n bá sì ń kí oríkì Ọ̀rànfẹ̀ ọ̀rà ló bí Odùduwà àwọn tó ń wí nǹkan kan palẹ̀ Yorùbá ju ẹja ẹja gbé àlọ́ tì lè níbi sọ fún wa pé àlọ́ yìí ò lè tú kankan ṣe nígbà mo bẹ̀rẹ̀ ní nǹkan bíi ọdún mẹ́tàlá sẹ́yìn tí mo bẹ̀rẹ̀ sí ní sọ ìtàn tó jójú lówó àmọ́ kan ní ojú rí ó rí tójú rí ẹnìkan ò rí rí kíní kankan kan ó kéré sí fúnni à èyí sọ ìtàn tẹ́nìkan ò sọ rí wọ́n lójú mi ó sì rí tójú ẹnìkan ojú ẹnìkan ò rí rí mo dáa jẹ́ pé ń jọrọ̀ tẹ́nìkan ò jẹ rí sẹ́yìn wá jẹ́ a sì ń bẹ́ẹ̀ ojoojúmọ́ ló pẹ́ sí hàn a gba àmì ẹ̀yẹ àgbáyé Professor Basir Aremu tẹ́ sojú ikọ̀ tó wá fún mi ní àmì ẹ̀yẹ iná ẹ̀ ní United Nations pé òun pé nínú oṣù kẹsàn-án wá sojú àwọn àgbààgbà àwọn ọ̀mọ̀wé ní káàkiri àgbáyé iṣẹ́ ilé ìlàsẹ̀ tá a fi di àárẹ̀ òpin tán ilẹ̀ tí ò ṣẹlẹ̀ rí ọjọ́ orí kọ́ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ tí bàbá wo olúbàdàn lè bàdàn fi fún mi ní òye ààrẹ òpin tán àkọ́kọ́ ọrú ẹ̀ ní tìbútòrò lẹ yorùbá nígbà mo parí nígbà náà pé àlọ́pọ̀ àlọ́pọ̀ nù tán wà ìtàn wo ò báyìí kò sì sí nǹkan míì bóyá tí n bá ń sọ̀rọ̀ ẹmọ ẹ̀sẹ̀ ń sọ fúngbà àkọ́kọ́ ni nígbà mo bẹ̀rẹ̀ ìtàn mo wá sùn níjọ́ kan lójúfò ẹ mọ̀ oorun téèyàn máa ń sùn téèyàn ò ní sùn wọra tí nǹkan yẹn wàá wá lójúfò mo wá rí bí ilé Ifẹ̀ ṣe rí níjọ́ o ẹnu wípé ilé sọ gbèdéke iye ọdún ẹgbẹ̀rún ọdún o bóyá ṣáájú Odùduwà ni o àbí lẹ́yìn Odùduwà á mo rí ògo mo rí iyì tí ń bẹ̀sẹ̀ mọ̀ pé ńgbà míì ìdéèyàn bá rò sùn a máa wá lójú ẹ̀mí ìtẹ̀yìn bá rọ̀sùn ìyá máa fi lálàá a máa rí bẹ́ẹ̀ èyí ò pé gbogbo àlátẹ̀yìn bá la bó ṣe rí nu o èmi ò sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n dèédé bí nǹkan ṣe rí àti ìrírí tí ń bẹ fún mi mo rí wípé ah! ọlá yìí pọ̀ ju ìtẹ̀ ń lò lọ ẹ wá wo gbogbo sẹ́ẹ̀ wá ní táwọn èèyàn ṣe ní ìsàtọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ń jáde ọ̀pọ̀lọpọ̀ tí ń jáde nípa ilé Ifẹ̀ ìwà àwọn ọ̀pọ̀lọpọ̀ ti ń jáde nígbà Awólọ́wọ̀ gbé e lẹ̀ bẹ́ẹ̀ tí wàhálà ti dé ọba ọ̀pọ̀lọpọ̀ àṣà ọba ọ̀pọ̀lọpọ̀ àṣà kò sí ìyàn tí wọ́n bá fẹ́ jẹ aláàfin nígbà tẹ́nìkan sọ ìtàn ó bá fẹ́ jẹ aláàfin Ọ̀yọ́ aláàfin ọ̀lọ́lé Ifẹ̀ àlọ́lé yòó ẹmbásì lóun rẹ́ẹ̀rí ẹ̀ pé nígbà wọn fẹ́ jẹ aláàfin lọ́yọ̀ọ́ wọn wá mú kan lọ ilé Ifẹ̀ rí kò ṣẹlẹ̀ rí nínú ìtàn nínú ìtàn kò ṣẹlẹ̀ rí ní ìgbà tí Ìbàdàn ń bẹ lágbára tí ń pàṣẹ wọn ò wá tó ṣe pé tí wọn bá jẹ ọba níbikíbi tí edélé Èkìtì wọn ò mú ọmọ oyè wá bàdàn rí pẹtò ọmọ oyè ní o hmm. Ìbàdàn ọmọ sí ni wọn rọ oníṣẹ́ wá bàdàn báyìí báyìí báyìí ẹni báyìí la mú o ọtán ẹ ti bá ń bẹ lólórí ìbàdàn lọ́gbọ́dọ̀ fọwọ́ sí i èyí tí tilé ṣàfidé ìbàdàn wàhálà dé balógun ìbàdàn gbà náà ní àjọbọ ọdá àṣẹpa dípò kí baálẹ̀ ìbàdàn orówùsì àti gbogbo àwọn ìjòyè ìbàdàn ó fọwọ́ sí i nígbà wọn wá gbọ́ iná ṣe wá ní ọ̀dà ẹ̀ńtà ẹ̀ fi jọ wá lẹ́sàn ẹ̀ máa mú bọ̀ wọ́n wá fẹ́ lòmíì jẹ. ọ̀tán nítorí fi dé Ìbàdàn nu. ṣùgbọ́n ìgbẹ́ ìwà wọ́n ó gbé ránṣẹ́ sí Ọ̀yọ́ gbogbo alẹ́ la kú nígbà tí kíngì ọ̀jẹ̀ ìgbà ìwà tiwọn náà bí wọ́n ṣe gbé ẹnu pé ti wa wọ́n ó sì lójú aráyé méjèèjì wọ́n ó sì ọba ògbé kan ìtọ́ba bá gbé wọ́n ó sì ìkejì náà wọ́n ó sì sí lẹ́yìn èyí wọ́n ó sì mú idà ọ̀ràn míyàn wá láti ilé Ifẹ̀ wọ́n ó fi lé ọba Aláàfin lọ́wọ́ ìgbà ló tó ní àṣẹ ẹ rí i pé ńgbà tí ọba kíngì tiwọn náà jẹ wọ́n ó fi dọ̀ràn nígbà láti gbé kẹ́yìn èèyàn ẹ já sẹ́rí gbogbo ká tó jẹ oyè Aláàfin Ọ̀yọ́ ìlànà bá a ṣe ń jẹ ọba ó yẹ ká ṣe bó jẹ sí pé documentary ṣùgbọ́n àwọn èèyàn wà dáa ìyẹn wà dà akàmàwé náà ni ẹ wo ìtàn um, Basọ̀run Ògúnmọ́lá tàtà tí ń pariwo pa fẹ́ bẹ̀rẹ̀ èèyàn mẹ́fà péré ló ti bá wa dá sí èèyàn mẹ́fà péré ló ti dá sí a sì fẹ́ sọ ìtàn tí ẹ́písòdù rẹ̀ yọmọ lọ bíi ó lé ní fifteen tí ó wọ twenty sí thirty ẹ́písòdù. kò síyàn bèèyàn ṣùgbọ́n gbà wàhálà ẹ ti wá dé tí ọ̀rọ̀ òṣèlú tó ti kó wọ̀ táwọ́lọ́wọ́ dálẹ̀ ọ̀yọ́ ọlọ́múdọ́mù ìyá ẹ̀gbẹ́ ọ̀yọ́ ń dá tiẹ̀ ṣe ilé Ifẹ̀ ń dá tiẹ̀ ṣe ìdíwáánu àṣà tí wọ́n ti ń bá bọ̀ tí wọ́n ti ṣe fún méjìdínláàádọ́ta nígbòdì 1982 lọ bá ọba ọ̀tún èkìtì tẹ́bà lọ bá ọba ọ̀tún ẹni bá ní mo parọ́ ìlú ọ̀tún èkìtì ń bẹ dòní gbajúgbajà òṣèré ọdúnladé adékọ́lá ibẹ̀ ni bàbá mi ọba dé agbo ńlọba òòrè ọ̀tún èkìtì tòní ẹ bá ní mo parọ́ ẹ lọ bẹ̀ ẹ lọ fọ̀rọ̀ wọ́n bàbá lẹ́nu ìlú ọ̀tún èkìtì ń bẹ dòní nípínlẹ̀ èkìtì ó sì wọ ìpínlẹ̀ Kwara torílẹ̀ ńlá ní orílẹ̀ ńlá ní Ọ̀tún Èkìtì níjọ wọn aránṣẹ́ lọ bọbọ Ọ̀tún Èkìtì tẹ bá lọ ránṣẹ́ lọ bọbọ Ọ̀tún Èkìtì wọ́n ti mọ̀ pé ẹni àkọ́kọ́ tó bọ Ọ̀tún Èkìtì ọkọkọ ránṣẹ́ sílẹ̀ lálàáfin Ọ̀yọ́ tá a sì ti tí wàhálà ti dé èmi ń jó èmi ò débi pé wọ́n tún wá ránṣẹ́ lọ bọba bìíní ẹ lọ wo láyé àwọn òyìnbó ọba bìíní téèdé dẹ́ta ìlú ìbàdàn ilé ìgbìmọ̀ lọ́balọ́ba ni wọ́n ti wá ṣèpàdé gbogbo táwọn ẹ̀ka bàbá wo mójútó wọn ò mójútó ṣé àwọn àmì ẹ̀mí sẹ́rẹ́kì olódò ìní ìrẹ́pọ̀ tó sọnù sẹ́rẹ̀ ni ìní kíni sẹ́fẹ̀ yóò pilẹ̀ sọ mi yí pé ọ̀ ni ìní bàbá gbogbo lọ́balọ́ba ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní mo ti sọ́rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní àárín ọdún 1902 sí 1903 kò ti fi hàn níjọ́ tí gbogbo ọba òsùnú ààfin ẹ wá bá ń béèrè gbogbo ọba tí ò súnú ààfin ṣé ọ̀ní náà lọ pàṣẹ pé ẹ jáde ẹ má súnú ààfin àbáláàfin ọ̀yọ́kọ́ lọ ránṣẹ́ sí gbogbo wọn kò sí àkọọ́lẹ̀ lọ́dọ̀ àwọn òyìnbó ṣégbà tí tẹ̀ ń gbá lórí Ìbàdàn lọ́wọ́ tí ń gbá lórí Ìbàdàn lọ́wọ́ ṣùgbọ́n a ti sọ ìpìlẹ̀ nù a ti sọ ìpìlẹ̀ nù àwọn ẹlòmíràn máa kọ́ ọmọ ẹlòmíì ẹyẹ jẹ́ ẹ ṣàánú ẹ ṣàánú tẹ̀ nítorí Ọlọ́run ẹ ṣàánú ilẹ̀ Yorùbá ẹjẹ́ á dá ògo ìtàn wa padà bó ṣe yẹ ká sí àlọ́ wa pọ̀ rẹpẹtẹ máa máa sẹ máa máa sì gbẹ lómi bẹ́ẹ̀ máa sì máa gbérí bẹ́ẹ̀ pé ọmọ ṣe o. ẹlòmíì mọ ìtanú bíbélì ju ju kà sí nǹkan lọ ẹlòmíì mọ ìtanú àlùkùránì ju kà sí nǹkan lọ ẹlòmíì mọ ìtàwọn Rome Rome Empire ọmọ ju nǹkan míì lọ ẹni wá sọ ìpìlẹ̀ ilẹ̀ Yorùbá àwa ń jẹ́ pòfẹ́sọ̀ lórí irọ́ à ń jẹ́ pòfẹ́sọ̀ lórí irọ́ jẹ́ pòfẹ́sọ̀ lórí irọ́. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń bẹ tó ti sọnù tó ti sọnù mọ́ wa lọ́wọ́ nínú ìtàn. bí aláàfin ṣe rí nìyí tó ṣe wípé kò síyèméjì gbogbo ìdáàbòbò ilẹ̀ yorùbá pátá gbogbo bí tá à ń pè ní ilẹ̀ òòtù pátápátá òòtù òòjíire ẹ má sì mí gbọ́ o n sọ pé káàárọ̀ òòjíire o kò sí ti ń jẹ́ káàárọ̀ òòjíire o èdè ìgbàlódé ni o òòtù òjire yorùbá kíyàn pé káàárọ̀ o kú àárọ̀ ni yorùbá máa ń kíyàn ẹ kú àárọ̀ ẹ kú ọ̀sán ẹ kú ìrọ̀lẹ́ ẹ kú ìyálẹ̀ta ẹ kú àṣálẹ́ ẹ kú alẹ́ ẹ kú dédé àsìkò yìí ẹ kú ewu ọmọ ẹ kú ewu ọkọ ẹ kú àṣeyìnde kúkúkú yorùbá máa ń kíyàn ilé ìgbà táwọn òyìnbó fi dé làwọn kan nínú àwọn pọtugí fi pèrè wa ní àkú pé kúkúkú àkú ọkú ìlànà kíra wọn kú yìí èsì ìṣe ti kú majestic world ni kú oríire o ẹ kú oríire o ìdí ni ìjìnlẹ̀ ni ìgbà tí kákáká wọlé kéèpẹ ẹ lọ wo àwọn tí Dr. Sikiru Ayinde Barrister ṣe ṣé ti alálàájì nineteen ni àbí nineteen aláàjì ẹ kú àbọ̀ ọ̀sẹ̀ dáadáa lẹ́dẹ̀ ẹ kú àbọ̀ lónìí téèyàn bá dé ẹ káàbọ̀ kọ́ la máa ń wí as back as nineteen seventy six kú àbọ̀ là ń wí aláàjì ẹ kú àbọ̀ ṣe dáadáa lẹ́dẹ̀ ní barista fi kọrin. ìní kú iná ní kú òótù òjìire ṣùgbọ́n fún àǹfààní àwọn míì tó ẹ̀sẹ̀ darapọ̀ mọ́ wa ká lè mọ bí agbára Ọ̀yọ́ ṣe rí ká sì lè mọ bí Ilé Ifẹ̀ agbára Ilé Ifẹ̀ ṣe rí Ọ̀yọ́ ní agbára Ilé Ifẹ̀ láṣẹ kìí ṣe Ọ̀yọ́ tẹ́lẹ̀ yìí o Ọ̀yọ́ ilé àkọ́kọ́ ṣùgbọ́n adé nǹkan náà ni wọ́n gbé débì jẹ́ fún wa jẹ́ lé sí wa lẹ́yìn ìgbà tá a jagun tán ní ogun Kírìjí ogun tó pa gbogbo ilẹ̀ Yorùbá pọ̀ ogun tó ṣe pé ọdún eighteen seventy nine ló parí tanyanyan ó parí eighteen seventy eighteen ninety three ìgangan ni wọ́n kó wọn kúrò lójú ogun wọ́n kó wọn kúrò lójú ogun kò sọ́gun mẹ́kọ̀ọ́sọ́tẹ̀ tá a ti fọwọ́ lu ìwé àlàáfíà táwọn òyìnbó ti ní ọ̀dà ẹ má bára yín jà mọ́ o. àwọn àwọn nílẹ̀ Rẹ́mọ lásìkò gba ogun Ẹ̀gbá ọ̀dà wọn láàmú àtogun Ìjẹ̀bú kí wọ́n tó lọ dúró síbi tá à ń pè ní Ṣàgámù ọba alẹ́ Rẹ́mọ àkárìgbò ọba alágbára ni tóun náà sì ládé ìṣẹ̀mbáyé tó níyà á dé ìlú kan wá ń bẹ o ìlú kan ń bẹ o lórí ilẹ̀ Rẹ́mọ à ń pè ní ẹ̀pẹ̀ kìí ṣe ẹ̀pẹ́ o o ti lè gbọ́ ẹ̀pẹ́ rí ẹ̀pẹ́ dòmí ẹ̀pẹ́ dòdò ẹ̀pẹ́ là ń pè é ẹlẹ́pẹ̀ ọwọ́ afẹ́ dé adé gẹ́gẹ́ bí ìtàn èmi náà lẹ́tọ̀ mo lè dádé ọmọ alíbi níran ni mí lọ́ba gbéra o lọ́ba gbọ̀dá o. Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú lọ. Ìbàbò bàbá o ó wà wá náà ká jáde o inú Àwùjalẹ̀ dùn pé ìwọ náà tó dára wa nu Àwùjalẹ̀ bá fún ládé. Akérègbòlẹ̀ rẹ̀ mọ́ wá ti gbé yí pé Àwùjalẹ̀ ti fún ẹlẹ́pẹ̀ ti ẹ̀pẹ̀ ládé o yóò sì dé lórí ilẹ̀ mi Àwùjalẹ̀ ọba di wàhálà ọba di ogun lásìkò tá à ń sọ yìí àwọn òyìnbó ti wọlé sí wa lára wọn ti ń mú wa sìn àwọn ni wọ́n ń pàṣẹ wàhálà wá dé débi wípé àwọn tó ń fẹ́ ṣòwò tí ń bọ̀ láti ìlú òkè lọ sí èkó wọn ò lè kọjá tí wọ́n ń kó àwọn ọkọ̀ ojú omi tí wọ́n ń jà gidi ni o. nígbà táwọn òyìnbó gbọ́ ẹ̀ńtọ́ jẹ́ ṣé gómìnà lẹ́kọ̀ọ́ ńgbà náà ni lọ́ba bí captain láàpè ni lọ́ba rán pé à àwọn èèyàn ẹ lọ bá aláàfin Ọ̀yọ́ o torí pé nínú gbogbo ìwé àdéhùn tá a rí Adéyẹmí Adéyẹmí àkọ́kọ́ tó bí Adéyẹmí kejì tAdéyẹmí kejì wá bí aláàfin Adéyẹmí kẹta tó gbéṣẹ́ ilé ń bẹ lórí àpèrè nínú ìwé tí wọ́n fọwọ́ sí Adéyẹmí the king of Yorùbá ni wọ́n ń kọ ẹ má sì ní gbọ́ o wọn ò kọ Adéyẹmí the king of Ọ̀yọ́ ẹ má sì ní gbọ́ o wọn èyìnbó ọkọ Adéyẹmí the king of Ọ̀yọ́ ìtí ẹ̀kọ́ ni Adéyẹmí the king of yorùbá gbogbo ìwé yìí ló wà o tí a kọwọ́ bọ̀ ojúlówó ẹ̀ ń bẹ ẹ̀dá rẹ̀ ń bẹ. torí wípé ìlú ni ọ̀yọ́ kápítà yorùbá ni ọ̀yọ́ bí kápítà ìjẹ̀ṣà ṣe ń jẹ́ iléṣà gbogbo orílẹ̀ kọ̀ọ̀kan ló ní kápítà tiẹ̀ ìgbómìnà ìlá ìní kápítà ìgbómìnà tàbá wá ní ìlà ọ̀ràngún ìlà tí ọba ọ̀ràngún ti ń sọba ìgbòmìnà wà mo rò pé yóò ti yé lásìkò tá à ń sọ yìí gbogbo wo tí ìgbẹ́jẹ́ yorùbá ní ọdún nineteen oh two sí oh three àti ìgbẹ́jẹ́ yorùbá torí ọdún nineteen nineteen ni wọ́n pe ìpàdé sí ìbàdàn táwọn òyìnbó ní kí gbogbo ọjọ́ máa jẹ́ orúkọ kan ṣoṣo òun kálukú lọ́mọ ó òle nígbà tá à ń wí ẹ lè pe Ìjẹ̀bú ní Yorùbá o ẹ lè pe Ìjẹ̀ṣà ní Yorùbá o ẹ lè pe Ẹ̀gbá ní Yorùbá ìwé ìròyìn tó kọ́kọ́ jáde wọ́n pè ní ìwé ìròyìn Ẹ̀gbá àti Yorùbá ìwé ìròyìn Ẹ̀gbá àti Yorùbá torí báwọn Ẹ̀gbá ni wọ́n kọ́kọ́ gbé jáde ṣùgbọ́n èdè tí wọ́n fi kọ́ tọ́jú èdè táwọn èèyàn ń kà jù tó tó gbajúmọ̀ jù lédè Yorùbá o rò pé yóò yé nínú ẹ̀yà tó sì wàá pọ̀ jù nínú ẹ̀yà òtù iná ní ẹ̀yà Yorùbá ẹ wo Òkè nìkan Òkè ogun ó ju gbogbo náà pè nípínlẹ̀ lọ Òkè gbogbo ìpínlẹ̀ ó lọ nínú Ọ̀yọ́ state Òkè lásán gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ pọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun fúnra rẹ̀ aláàfin ló nílẹ̀ dé Ẹdẹ Yorùbá ló ní dé ní ah, ọjọ́ sì ń lọ èmi sì fẹ́ lò kọjá wákàtí kan Ẹdẹ ní àlàyé Ìjẹ̀ṣà Ẹdẹ ní àti àti Yorùbá Òṣogbo Ẹdẹ Aláàfin ló ní Ẹdẹ Yorùbá ló ní Ẹdẹ láti Ẹdẹ ń wọ́n jọ pààlà pẹ̀lú ebi odò Òṣogbo náà wọ́n ti jọ pààlà náà ló pín wọn sí méjì ẹ kó padà lọ dé Ọ̀yọ́ ẹ sì kó láti Òṣogbo padà lọ délé Ìjẹ̀ṣà nínú ìran tó tóbi iná ẹ̀wá ni ìran yorùbá wà lẹ́fi wá pè ní aláàfin the king of yorùbá ọwá the king of ìjẹ̀ṣà awùjalẹ̀ the king of ìjẹ̀bú bóńkálukú bó ṣe wà nínú gẹ̀sẹ́ẹ̀tì àwọn òyìnbó nù nígbà wàhálà wá ṣẹlẹ̀ àwọn òyìnbó sì wọ́n sì ṣe ọ̀pọ̀lọpọ̀ wádìí wọ́n mọ̀ pé tó bá di ibi ogun lásìkò tí àwọn òyìnbó wàhálà jà ìbàdàn ló wá jẹ́ empire tó kẹ́yìn ẹ̀gbá empire ń bẹ ìjẹ̀bú ìjẹ̀bú empire ń bẹ ìjẹ̀ṣà empire ń bẹ ṣùgbọ́n empire tó tóbi jù ìbàdàn empire ó ti ti gbé ìjẹ̀ṣà àwọn èkìtì ẹ̀fọ̀n àkókò ó ti gbé wọn mì nígbà wo ìbọn wa parí ìjà wọ́n wá rí wípé bí ìbàdàn ṣe lágbára tó ti ń gbá lórí ìbàdàn tí ń gùn wọ́n tí ń jẹ lórí wọn tó bá di bí ọ̀rọ̀ ogun tí wọn ẹ wojú ẹnì kankan kò sẹ́ni méjì nínú gbogbo òwe tí wọ́n kọwọ́ bọ̀ ni pé etí aláàfin adéyẹmí bá ti wí làwa náà wí nígbà yìí wọ́n mọ̀ pé aláàfin adéyẹmí ní wá ìṣubú àwọn tó ń lù tó ń lù lù lù lù lù lù kówó kówó kówó fúbàdàn síbẹ̀ náà nígbà wọ́n ṣètò àlàáfíà wọn ni àwọn ò lọ́ba méjì o aláàfin ọ̀yọ́ lọ́ba àwọn torí pé àwọn náà yorùbá ni wọ́n eléyìí wá mú kí orí òyìnbó yá nígbà tí wàhálà wá ṣẹlẹ̀ láàrin rẹ́mọ àti ẹ̀pẹ̀ tí ìjẹ̀bú ń ṣe àtìlẹ́yìn fún àwùjalẹ̀ ìjẹ̀bú àwùjalẹ̀ ìjẹ̀bú ó ń kó ọmọ ogun fún wọn àwọn rẹ́mọ àkárìgbò àwọn náà nìdí ogun ilé gan ó ti dogun ẹ̀yà méjì wọ́n wá ránṣẹ́ wá sọ́yọ̀ọ́ nígbà tí wọ́n dọ̀yọ́ wọ́n lọ bá àwọn ọ̀yọ́ mèsì Baṣọ̀run bá gbé ọ̀pá fún wọn ẹgbà bíi tí wọ́n ti ń jà lọ o ẹgbọ́n pàtẹ láwọn oníṣẹ́ òyìnbó nígbà wọ́n dé ọ̀dọ̀ ẹlẹ́pẹ̀ nígbà sì ní láti lọ láti Èkó sí Ọ̀yọ́ a máa ń gba oṣù méjì a máa ń gboṣù mẹ́ta a máa ń gboṣù mẹ́rin èsè dágàn kónú mọ́tò ní ìṣe láàrin wákàtí méjì wákàtí mẹ́ta àti dẹ́kun à ọ̀ọ́kan odò ẹ fẹ́ gba ìlú mi kọjá wọn lè ní kọ̀sọ́nà àwa da wàhálà alẹ́ àwa kàn ń kọjá ni torí pé ń gbà wọn ẹ lè gbanú gbó ẹ mọ̀ bẹ̀rù ẹranko búburú ọ̀nà táwọn oníṣòwò bá ń gbà ẹ sì fẹ́ gba ìlú mi ẹ lè délùú mi kí baálé àbọ̀bọ̀ onígbà àwọn fẹ́ mọ ibi tẹ́ ń lọ àwọn fẹ́ mọ ìdí tẹ́ fi ń lọ àwọn míì sì lè mọ dáná odi sì ń wá ń lù tí wọ́n sì ẹsẹ̀ ń gbìyànjú àwọn ìbò ń gbìyànjú pé ẹ máa fọ́ odi ìlú kọ́mọ̀ sí odi ìlú mọ́. wọ́n wá dọ́dọ̀ ẹlẹ́pẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà ẹ wo wàhálà tẹ́ ń ṣe wá sí ọ̀yọ́ ẹ wo wàhálà tẹ́ ń ṣe lọ sí ilẹ̀ ìjẹ̀bú àti rẹ́mọ nígbà wọ́n gbọ́ pàdé bẹ̀ ọ̀pá ta lélẹ̀ aláàfin ọ̀yọ́ ni the king of yorùbá àhẹ́síléyà ah wọ́n tún lọ bá àkárìgbò rẹ mọ ẹ bàbá ní ẹjẹ bùrẹ o àwọn olùgbẹbẹ láti bolẹ ti wá látọyọ ẹsìléyà àwọn tí wọ́n fẹ́ pẹ̀tù síjà bá lọ sọ́dọ̀ òyìnbó bàbá o a ti lọ Ọ̀yọ́ o a sì mọ̀ pé nú àṣà wọn tí wọ́n bá ti rí ọ̀pọ̀ ọba wọn a máa gbà fúnra wọn wọn rà ọ̀pá aláàfin wọn làwọn ò tún máa jà lọ ni òyìnbó wà wọ́n pé kí ní ṣẹlẹ̀ ọwọ́ àlọ́dà káàpẹ̀ fúnra ẹ̀ wá gbéra ó wá wá sí Ọ̀yọ́ òun sì ti lọ káàkiri gbogbo àti wọ́n ń ṣètò àlàáfíà ó ti rálàáfíà Adéyẹmí rí nígbà wọ́n gbọ́ wọ́n jó òun gangan wọ́n jẹ́ kó rí Aláàfin torí kìí ṣe bíi ti sí ìbí náà làwọn bá ẹ̀rù mọ̀ tí ẹ̀ gbó mà wọ́n bá wá gán tí lọ́ bá wọn fúnra wọn ní ìsìn ọ̀fẹ́ rí ọba níjọ kò sí bó ṣe tó ó jókòó jókòó yóò sọ ìwọ hmm? Hmm? ilé ọ̀nbàjọ́ra láàfin nígbà ìjọba láàfin yìí sì tó sọ ti ilé Ifẹ̀ o lọ́ni pé bàbá wa ń fò káàkiri ní ìsìn yìí sọ sí ilé Ifẹ̀ o bàbàbàbà aláàfin ní òun tí ẹ mọ̀ pé wọ́n gbọ́ pàjáde pé lóòótọ́ ni àwọn Ọ̀yọ́ Mèsì àwọn wọ́n máa ń dọ́rọ̀ yanjú pé nígbà máa di pèsè pé káwọn ọ̀pá náà rẹ̀ ṣùgbọ́n tágbára wọn ò bá káwọn á máa bomi gbọ́ tábà wá di pé wọn ò gba tọ̀pá mi ihun tó kù tá a gbé jáde ni ose Ṣàngó tí wọn bá gbé ose Ṣàngó jáde wọn kà á kún èèwọ̀ wọn ò lè gbé ose Ṣàngó jáde kí wọn tó láwọn ń jà. pàlà kí ni wọ́n ń jà sí gan àṣẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ẹlẹ́gbẹ́ ilé Àwùjalẹ̀ Ìjẹ̀bú bá fún Ládé ni Àkádìgbò bá ní kọ̀yẹ́kọ́ dádé orí ilẹ̀ Aláàfin Adéyẹmí kìíní ni ọ̀ọ́ wọn ò ní gbọ́ ah, òyìnbó wa ni wọn ò ní gbọ́ bọ̀ ibi ìkọlọ́ yẹn kẹ́ ẹ wá ó kù bìkan tẹ́ ẹ lọ ó wá ya òyìnbó yìí lẹ́nu pé ó tún kù bìkan lẹ́yìn ọ̀yọ́ yìí pẹ̀lú gbogbo àkọọ́lẹ̀ sábà báwọn òyìnbó bá wọn ń ṣètò àlàáfíà láti pa ọ̀nà ogun kìrìjì àwọn òyìnbó ń lo àǹfààní láti kọ ìtàn tọlọ́pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n ṣètò àlàáfíà ó kálukú sọ ìtàn gbogbo àwọn bàbá wa ń gbà náà wọ́n sọ ìtàn táwọn òyìnbó sì kọ ọ́ lẹ̀ tí wọ́n sì kó wọ́n sì kó lọ ìbẹ ní british dòní hmm. ìdìgbẹ́tọ̀ má pa lọ́kàkà àbàbà ẹ̀ ti sọ̀tàn bàbá ń sọ̀rọ̀ dáná dẹ́kan lẹ́nu àbàbà ẹ̀ ti tàtà wọ́n tàtà tàtà. anílé Aláàfin Adéyẹmí wá ó rí pé kò yé òyìnbó ó rò pé òun nìkan ní nǹkan Aláàfin Adéyẹmí fájọ́ mọ̀ pé lẹ́yìn mi nǹkan tó ju nǹkan lọ́tún bẹ Aláàfin Adéyẹmí náà má wàá rán yẹn lọ o ìwọ ni kọ́ ọ lọ fúnra ara rẹ ẹ tí wọ́n ń bẹ ní ọ̀ọ́ni nígbà náà olúbùṣe àkọ́kọ́ olóbí adé ìfẹ́ adé ìfẹ́ lọ́wọ́ bí bàbá àwọn olúbùṣe kejì òyìnbó ìbá gbéra ẹ̀foríjì mi ah. kí ṣé náà ni àbí kí ni òyìnbó yìí wá gbéra nígbà tí ó gbéra ó lọ kẹrẹ kẹrẹ kẹrẹ kẹrẹ ó délé Ifẹ̀ nígbà ó délé Ifẹ̀ ẹ ǹlẹ́ o mo kí yín lóòtú fẹ́ o a fẹ́ rí bàbá wa ní sẹ́mọ̀ pé ó ti rọ́bẹ Èkó ó ti rélé Èkó gbà ẹ̀wọ̀n tiẹ̀ tí ìmọ̀ ìjọba lẹ́kọ̀ọ́ ńgbà náà ó ti rélé Èkó ó ti rọ́ọ̀bà àṣẹ rí ó ti rí aláàfin ọ̀yọ́ ó gbàbàdàn ó ti rí olúbàdàn baálé ìbàdàn gbà náà ó ti rí aláké ó ti rí gbá ó ti ráwo ọwọ́ afẹ́ rí ọ̀ọ̀ni ilé Ifẹ̀ báwa náà ṣe rí bàbá mi kábíyèsí mo sì fìlà ògúnwùsì ọ̀dájọ́ ẹni ìtàn bá a ṣe ń rí lónìí ẹ ǹlẹ́ o bàbá wọ̀ ní la fẹ́ gbà gbogbo sì ti rí iṣẹ́ ti ráwọn ẹ̀ṣọ́ tẹ́tẹ̀lé ìbìkínì ìṣèfíìmù lájà bá sí ìbìkínì torí yọ pàwálẹ́rìí pọ̀ yọ pàwálẹ́rìí ó yẹ ká bìkínì ìṣèfíìmù kí wọ́n jáde mọ bí ilé Ifẹ̀ ṣe rí wọ́n bá wojú ara wọn àwọn ẹ̀dán bá láàfin bá wojú ara wọn alẹ́lẹ́ fẹ́ rí ọ̀yà àwọn àyíká sẹ́lá wà gán rí àwọn agán èrì èrì kí ni o èrì o wọ́n á yà lẹ́nu aláàfin fẹ́ kọ́ mọ ìyìn tí sẹ́pà bàbá wa wọ́n ní làákàyè wọ́n mọ̀ káwọn òyìnbó yìí wá wọn ò mọ púpọ̀ nínú àṣà ẹni pé gbàtà àwọn òyìnbó wá lákọ̀ọ́kọ́ wọn ò lè rí ní ẹfẹ̀ wọ̀ ilà àwọn èèyàn fi wá àwọn òyìnbó pọtugíìsì ń gbàtẹ́ pé bìí ni dúró sí ilà àwọn dáńsán náà dẹ̀dẹ̀dẹ̀ bìí ní ló ní èkó bìí níwo ló ní èkó ìtọ́ ẹ̀kọ́ ń bọ̀ báwọn ọmọ èkó ṣe dáká sọ̀tẹ̀ èkó ni ń sọ èkó ń máa sọ dandan ní kọ̀ọ̀kan dé gbogbo àwọn tẹ́ wà ní Lagos Island èyí tẹ́wọ́ láti Brazil tẹ́wọ́ láti Sierra Leone táwọn òyìnbó kó wá tí èyí sẹ̀ràn wa yìí sọ ìṣòṣò àwọn tó jẹ̀ràn wa gbé fún. torí gbélé Ifẹ̀ wọn èyí jẹ́ kálejò ọ̀wọ́ níjọ́ gbogbo wa là ń dáàbò bò wọ́n jí nǹkan lọ́lé Ifẹ̀ gan o nǹkan sọnù lé Ifẹ̀ o nítòsí di òṣùpá jì ó fi lọ tá àmọ́ ibi tó wà abẹ́ ẹ̀mọ́ jẹ́ pé lóṣùpá jì sóṣùpá jì nìkan lọ lọ ọ̀pá ọ̀ràn mi yẹn dà nígbà mo sọ̀rọ̀ bí ọdún mélòó kan sẹ́yìn ìtàn nìkan ni mo ní kò sọ́pọ̀ ọ̀ràn mi yẹn ojúlówó ọmọ ilé ìfẹ́ wọn ti gbé lọ sí mi ìmọ̀ tí mò ń sọ ni ìwọ ló sọ pọ́pọ́ ọ̀ràn mi yẹn ṣe rí fún mi ìwádìí tí mo ṣe èyí tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ṣe ń bẹ́ẹ̀ gbà láàrin mọ́ àwọn tí wọ́n ṣe gbogbo bí ẹ ṣe ṣe gbogbo ẹ̀ níbẹ̀ lọ́wọ́ mi ẹ̀yin ọmọdé ọmọdé ọmọdé àwọn òpìtàn tí wọ́n máa pa àlọ́ lẹ́wí àbí ká wá gbogbo nǹkan wa tó ti sọnù òṣùpá àjì o ọ̀pá ọ̀ràn míyàn lẹ́wí òṣùpá àjò òṣùpá ọ̀ràn míyàn tó ṣùpá àjò tó ti dẹ́ ti jí gbé lọ tipẹ́. ilé mọlẹ̀ ilé mọlẹ̀ ìjẹ́ ń gbé lọ́bẹ̀ pọ̀ àwa náà rí èyí bó bá dúró ní wọ́n á ya èyìnbó lẹ́nu àwọn aránṣẹ́ padà lọ sọ́yọ̀ ọwọ́ ẹ̀ làṣẹ wà o wọ́n lọ́mọ bó ṣe ṣe o ó rò pé aláàfin lè lọ́wọ́ agbára kó pàṣẹ fún a ilé àṣẹ gangan lọ́wọ́ àpò èyí pàṣẹ fún ibi tó dé ìwé pàṣẹ fún onímọ̀ pàṣẹ òyìnbó wa dúró oṣù kínní oṣù kejì sásìmọ̀ pé òyìnbó gbọ́n ọ̀rọ̀ wa ti di méjì ṣé wàá sọ yí pé ìlé yanjú ọ̀rọ̀ ṣé rìpọ́ọ̀tù tí mo lọ sílẹ̀ gẹ̀ẹ́sì ní England kìíní tí sì ń bẹ́nu ilé kìíní tí ń bẹ́nu ilé ẹ bọ́ra ni èèyàn ni o òun ló sì lè yanjú ọ̀rọ̀ ọwọ́ adi méjì lọ́dún òyìnbó òyìnbó fẹ́ rí i tí ń gbé pamọ́ sẹ́rí olùwádìí ìjìnlẹ̀ irú àwa yìí àwọn èrè kìí sọ̀rọ̀ ogun làwa ẹ̀ kankan àfẹ́ rí àfẹ́ mẹ́rin ẹ̀ wá ìní mo ti wo nǹkan láyé mo rìn èmi gan mọ̀ pé mo rìn tí ẹ̀ bá ṣẹtọ́ lọ ń rán mo ti rìn mo rìn mo rìn ilẹ̀ Yorùbá. òyìnbó wá ó ti di méjì òyìnbó fẹ́ paná ogun tí ń lọ láàrin Ìjẹ̀bú àti Rẹ́mọ láàrin Ẹlẹ́pẹ̀ Àwùjalẹ̀ àtàkárìgbò Rẹ́mọ òyìnbó sì fẹ́ mọ kí ni ẹ̀ ń gbé pamọ́ kí lẹ̀ ń dọ́ọ̀jì fún wa tẹ́ ẹ̀ fẹ́ kárí nígbà olóòsì kejì bó bá ní ẹjọ́ o bàbá yín tí ẹlẹ́wọ̀n èrí ṣé a lè ránṣẹ́ ẹ lè ránṣẹ́ sí i ẹ lè ránṣẹ́ sí i tọ́lọ́ òyìnbó sáà ń gbìyànjú bóyá òórò bóyá òun ó rí ó ní ẹ bá ń sọ fún pé ṣé bàbá rẹ bàbá dáadáa bàbá àlùbáríkà bàbá yìí bàbá ẹ̀yẹ ilà àwọn ọmọ ẹ̀ méjì ń jà tẹ́sí ń para wọn tẹ́bí sì ń ṣòfò tẹ́sọ pé tí àwọn bá rí bàbá yìí ọ̀rọ̀ ti yanjú àmọ́ bàbá yìí wá ní wípé ẹ máa para yín lọ èmi ò gbọ́dọ̀ jáde o sàárà sí mi ìn gbọ́dọ̀ jáde wọ́n wá lọ sọ fún Ọọ̀ni Olúbùṣe àkọ́kọ́ bẹ́ẹ̀ nígbà tí bàbá wa gbọ́ ọ̀rọ̀ ẹ wá fọwọ́ tó ọkàn bàbá ẹ ronú o Yorùbá ẹ mọ ìpìlẹ̀ o Ọọ̀ni wá ránṣẹ́ lọ bá Aláàfin Ọ̀yọ́ ó sì ránṣẹ́ lọ sí Bìíní wọn ò sọ̀tàn débẹ̀ fún yín Aláàfin ni bàbá ẹ lọ ni ẹ lọ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní lé wọ́n ń ṣètùtù òyìnbó tó dúró náà ni o ọ̀nà òyìnbó ẹ lọ wá àkọọ́lẹ̀ three thousand pounds mọ̀n mọ̀n three thousand pounds nígbà wọn táyé sì dá ẹjẹ́ ilé wo tá a lè fi wé nísìnyí náà o bóyá ká sọ bíi two hundred million naira nísìnyí ká lè pè bíi two hundred million naira wọ́n wá ra màálù gbogbo òkè. Okay odò kọ̀ọ̀kan tí ń bẹ nílẹ̀ Yorùbá òkè odò gbogbo igi tọ́jú àwọn igi ìṣẹ̀ǹbáyé gbogbo nǹkan tí ń bẹ nílẹ̀ Yorùbá ìlọ onímọ̀ ni wọ́n sì ń tù bí wọ́n ṣe ń lọ. mind you oòrùn ọgbọ́dọ̀ kan ọ̀ ní lára wọ́n wá kan kínní un bí àpótí ńlá wọ́n wá kí igi bọ̀ táwọn ẹrú gbé ibẹ̀ ni wọ́n gbé baba sí àwọn ẹmẹsẹ̀ àwọn èèyàn nígbà tí aláàfin gbọ́ pé bàbá mi ò jáde o bàbá mi ò jáde o aláàfin wa ránṣẹ́ lọ sí gbogbo ilẹ̀ yorùbá gbogbo ọba ilẹ̀ yorùbá tó fi débí yìí ní àti delta kò sẹ́ni tó sunú ààfin wọ́n lọ ti pa àgọ́ ẹ tún wòye tí ó kéèkì wọn o àwọn ọmọ wa sì ń para wọn lọ o ṣùgbọ́n àwọn náà ti gbọ́ pé ọ̀ní ń bọ̀ ó yà wọ́n lẹ́nu jìnnìjìnnì ti dé ṣé èsì páwọn làwọn fẹ́ forí gba ègún wọn dáwọ́ ògùn dúró láàrin ara wọn pé irọ́ ni yóò wá kò ní wá ó ṣe ọ̀rẹ́ ti lọ gbà káwọn náà ti ráwọn ẹmẹsẹ̀ tán dé tán ti ń lọ wọ́n ti ń palẹ̀ mọ́ gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá àti baálẹ̀ àti baálẹ̀ wọ́n wá pàgọ́ sẹ́yìn odi ìlú òǹkàlùkù kò sẹ́ni tó sunú ààfin wọ́n wá nígbà wọn tí Ọọ̀ni fi máa wọ Ìbàdàn alẹ́ ni wọ́n pa gbogbo wọ́n ti ra gòkèrè ooo ẹlẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ tán náà o wọ́n lu gbogbo nípa wọ́n lu gbogbo nípa. wọ́n ti wá ń ṣe títì ọkọ̀ láti Ìbàdàn lọ Jẹ̀bú ibẹ̀ lòyìnbó ni wọ́n ti wá tún gbé ọkọ̀ wọ́n tún da ṣọ́ọ̀bù bíi kọ́tì tí wọ́n gbé bàbá wọ̀ ní síbẹ̀ nígbà Ṣàgámù tí wọ́n ti fẹ́ lọ yanjú ọ̀rọ̀ wọ́n ti kankan níbi stéèjì wọ́n wá ṣe bíi cotton sí awèrè sí wọ́n ṣàwèrè sójú ẹ̀ wọ́n ṣe bíi ìtàgé a lè pè ní stage ìtàgé là ń pè ní stage lédè Yorùbá ìtàgé tábà ní pé a fẹ́ wo eré orí ìtàgé iná ní stage play ìtàgé wọ́n máa ń kọ sí ara lé táwọn bàbá wa máa ń lò yọ dàbí tábìlì bẹ̀tì wọ́n fi kinní mọ́ tí wọ́n wà tẹ́ bí ọ̀pá sí àbígi wọ́n tún wá fi amọ̀ tẹ́fí mọ́ mọ́lé wọ́n fi mọ́ wọ́n wà á tí ó dàn wọ́n tẹ aṣọ sí i ibẹ̀ làwọn alágbára máa ń jókòó sí tí wọ́n ga sókè tí wọ́n rọ̀pò sí ibẹ̀ ni tá à ń pè ní ìtàgé nìyẹn stage bẹ̀ tó nígi ilà wa wá ń lò lónìí wọ́n wá bàbá wa jó ibẹ̀ ni bàbá jókòó sí ẹjẹ tó wá lè sí ọ díẹ̀ tó lè sí ọ kọ́ bàálẹ̀ mọ́ bọ́ọ̀dù ṣe tó ṣe é mọ̀ yí pé àkárìgbò lẹ rẹ mọ ilé òun sọ pé nìkan ò tó dádé èyí ní ìṣòro ládé nígbà tí èsì pé wọ́n dìrọ̀ àwùjalẹ̀ yóò fún aládé lórí ilẹ̀ mi àkọ́lé gbòòlò ẹ̀rọ ọmọ tí ń sọ pẹ́lú ìkó tó dáadé orí ìkúnlẹ̀ lọ́mọ wà ń gbà bàbá mi ò nílùú sábàdé o. nígbà tí àkárí ìgbòòlò ẹlẹ́mọ ti kúnlẹ̀ kí lè rò pọ́bẹ ẹlẹ́pẹ̀ ó ṣe o ọ̀nà àlele orí ìkúnlẹ̀ bàbá ní àwọn ọmọ tí wọ́n ń jà ọ̀dà àwọn bàbá wọn wọ́n kúnlẹ̀ lọ́ọ̀kan ìgbà tí bàbá wọ̀ ní ọ̀kọ́kọ́ sọ̀rọ̀ ẹ ń bá ní yorùbá ò ní tàn kò fẹ́ gbọ́ tàn àkárí ìgbò ìwọ̀n gan náà sọ pé nìkan kan yẹ kán dáadé ẹyẹ kán dáadé ìwọ̀n gan adé tiẹ̀ tá a fún ọ sáà ti ní kó o dé tiẹ̀ gan sáà ti ní kó o dé àwọn àgbà kan ní pé ọdún ló pé irinwó ọdún four hundred years àwọn kan ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọdún ẹgbẹ̀ta ọdún six hundred years ni ló ti gbéǹgbà náà tílẹ̀ rẹ̀ mọ́ ti ń jẹ́lẹ̀ rẹ̀ mọ́ wọ́n ní bàbá wa Àwùjalẹ̀ ó lóun yọ̀ǹda káàkiri gbogbo gbogbo tó yẹ kó san ní nǹkan ẹ̀jẹ̀ kò san ọkọ̀ọ̀kọ̀ gba adé tiẹ̀ náà gbé tiẹ̀ gan wa tó bá fẹ́ dádé ìwọ tó ń bẹ́ nìkan jà tó yẹ kó o sì padà wá sí ń adé tí wọ́n gbà ẹni tí bàbá gbé fún òyìnbó ẹ jẹ́ kí n wò adé ń ní bírítíìsì Do dòní bíríìtì kó ó bíríìtì kó má tó fọgbẹ́ gbà o. bàbá wa ní ẹlẹ́pẹ̀ òkókù ọmọ yájú sí bàbá rẹ̀ á ní tó o bá wá fẹ́ dádé Awùjalẹ̀ lọ́wọ́ á lẹ́tọ̀ọ́ fún ọ láti dádé Awùjalẹ̀ ló lẹ́tọ̀ọ́ fún ọ láti dádé ọlọ́ọ̀mọ́ bọ́rọ̀ Awùjalẹ̀ gan fúnra ẹ ti jẹ́ ọ̀rọ̀ pọ̀ o ẹjẹ gbẹmí òkè gbẹmí òkúta wẹrẹ wẹrẹ wẹrẹ òkè gbẹmí tó o bá fẹ́ dádé o Àwùjalẹ̀ kọ́ ni ó fọ́n ládé o àkárìgbò ni ó fọ́n ládé o ẹlẹ́pẹ̀ o ilẹ̀ Àwùjalẹ̀ ò débẹ̀ ń o. bàbá wa bá jáde o ìní sahara, tó ṣe bàbá wọ ní látọ̀pọ̀lọpọ̀ ọdún ìlọba yá o ìdí nìyí o ẹni ẹ bá ní ẹbí o láti ayé bàbá mi olúbùṣe àkọ́kọ́ ah! ìní ọ̀ní ti ń láǹfààní àti jáde o tẹ́ ẹ̀ bá gbàgbé ọgbà tí bàbá mi ògúnwùsì ọ̀jájá kábíyèsí mo sí fìlà o tẹ́ ń gorí àpèrè wọ́n lọ sọ́dọ̀ àkárìgbò lẹ́rẹ̀ mọ̀ wọ́n lọ fẹ̀mí ìmọ̀ ehàn wípé o ṣé o ọpẹ́lọpẹ́ rẹ o ìwọ ló jáde o. ààrẹ Laji Abbas lórúkọ mi o òbòrìbòrì dáná tẹ̀sí jù dáná tẹ̀sí gbó ẹ ní bínú ni o ìta bá sọ̀rọ̀ ògúnmọ́lá làmà láàbẹ̀rẹ̀ ẹ̀rì mi tá a tó gbà yọ. fẹ́kẹ́ ẹ mọ bílẹ̀ Yorùbá ṣe rí kẹ́ ẹ mọ bóòtù fẹsẹ̀ rí kọ́ba àníyé wa bí mo ṣe sọ àwọn tá a bá fẹ́ bá wa dá sí ẹ òǹkẹ̀rọ̀ tẹ́ pè mí sí lẹ́ni zero eight zero two three six eight seven four three two lẹ́ẹ̀fì bá wa lẹ́ẹ̀fì pè mí ẹ bá fẹ́ bá wa dá sí i ẹ ká lè sọ ìfẹ́ yín. olùpẹ́ lọ́wọ́ àwọn tá a ti dá sí èèyàn mẹ́fà péré ló ti dá sí ìtàn Basọ̀run Ògúnmọ́lá tá a fẹ́ bẹ̀rẹ̀ òní jẹ́ ká tó wá dúró lójú ọ̀nà kẹta máa pariwo pé áà àbẹ̀rẹ̀ àbálọmọ́ ni o torí náà ojúṣe gbogbo wa ni. ẹgbẹ́ ìdíje fúyà ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ìtàn Basọ̀run Ògúnmọ́lá a máa tẹ̀síwájú ní apá kẹta lọ́la a máa tẹ̀síwájú ẹ mọ̀ ń pàjùbọ̀ ọ̀rọ̀ kọ́ba rẹ̀ torí wípé gbọ́dọ̀ gbé wa rè ọ̀rọ̀ ọba lè níyànjú ó sì lè nítumọ̀ pẹ̀lú ògbọ́lọ́ a tẹ̀síwájú lọ́la mo kí ọmọdé wa o mo kí àgbà wa nílẹ̀ Yorùbá ò ní bàjẹ́ iwájú iwájú báyìí ni ọ̀pẹ́ mi ti wa yóò máa ré sí títí ìgbà tá a tó pàdé ní apá kẹta lọ́la ìdámọ̀ wípé ejò kò nírọ̀lù rèpè láyè kó dúró ire o. ààrẹ òpin tán ilẹ̀ Ìbàdàn olóyè Láàkì Abbas ọlọ́run ló rán ẹ asọ̀tàn gbáyé asọ̀tàn lóye iṣẹ́ tó o ṣe títí tó fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn ló fún ẹ lóyè èyí tó tọ́ sí ẹ ààrẹ òkìtìrìn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá ọlọ́run ọba ló rán ẹ ààrẹ òkìtìrìn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Tájì Abbas